àti fún ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba tí ó kọ́ wa ní dédé àsìkò yìí òun náà ni ọba tí a dúpẹ́ fún a dúpẹ́ fún ọlọ́ọ̀ba lórí oore wíwá fún ẹ̀mí wa ṣe eléyìí tí ọlọ́ọ̀ba àti ṣẹlá tí ó yọ̀ǹda fún wa yìí nítorí pé ó wá nínú àwọn èèyàn ìjẹ́ pípé ọlọ́run bá yìí tẹ́lá máa ń ka ánú pẹ̀lú irú orí tó tóbi tó báyìí pẹ̀lú pípé tí èèyàn ni pé ló máa lọ sí àwọn àlàkọ́tù lẹ́yìn àwọn ìjòkó ìgbọ́ àgbọ́yé àbí ìmọ̀ nípa ẹ̀sìn ẹni ti tẹ̀sí Islam ọlọ́run wa ní kẹ́lá tí ó yọ̀ǹda orí yìí fún wa oní ọ̀nà wa ti àdúgbò fún àdúgbò wa ní kẹ́lá àpadà sí agbóró tí máa ń bá ẹ̀dá ní òkè ní jẹ́ni tí yóò máa wá nílẹ̀ ẹ̀sìn má ọlọ́run wa ní kẹ́lá tó dáhùn sí ti fi ẹ̀sọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa. àlékún ìmáa gbìyànjú tójú ọ̀nà ọlọ́run bá àlékún ìmọ̀ wáyé mẹ́sìn ọlọ́run àdìgbà tó lọ́n tó máa fi kọ́ ní kọ̀ọ̀kan wa. ọ̀làlá ìlà ìlẹ̀mọ́ ajẹ́rìí pé ọlọ́run báyìí òun nìkan ni ọba tó kọ́ láti máa kóró jọ́sìn láti máa jọ́sìn kan láì gba orogún papọ̀ pẹ̀lú ọlọ́run bá náà. àtijẹ́rìí pé amẹ́rin sọ̀rọ̀ wá wà ní ọ̀sẹ̀ àlékún ìṣẹ́ ọlọ́ọ̀bá àti àwọn ọlọ́ọ̀bá àti ìdájẹ́jẹ́ tó ọlọ́ọ̀bá kọ́ máa láàrín ẹni sọ̀rọ̀ máa rẹ̀ sọ́nà àti àwọn alẹ́ àtàwọn sọ̀hárà ẹ̀ àti gbogbo nǹkan wa náà tí a ń tẹ̀lé ìlànà ẹni sọ̀rọ̀ máa rẹ̀ sọ́nà títí di ẹgbẹ́ gbọdọ̀ àfẹ́yàmà. nǹkan tí a fẹ́ gbéyàwó òun náà ni máa gba àkọ́rẹ́ Islam ẹni tẹ̀rẹ̀ nǹkan tí wọ́n ń ka gbéyàwó yẹn ṣùgbọ́n àtúnṣe díẹ̀ yóò bá àkọlé yìí. Kí ni nǹkan tí Islam sọ nípa àṣẹ rẹ̀? Mo rò pé nǹkan tí wọ́n gbà lérò gẹ́gẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni Al-Azhani. Al-Azhani, Mada Akọ́lẹ̀ Islam, Mada Akọ́lẹ̀ Islam, Ayin Rila. Al-Rila ti jẹ́ Al-Azhani. Òun náà ni wọ́n a sọ̀rọ̀ nípa rẹ̀ torí pé ìyàtọ̀ ń bẹ láàrin àṣìṣe ẹ̀rù àti alùpùpù ìjánu rẹ̀ jẹ́ alàhọ́nù. àṣìṣe ẹ̀rù òun ti ẹ̀ nǹkan tó dáa ṣùgbọ́n tí ìwọ́n bá máa fọ méjèèjì wọ́n lé lé orin táǹkọ̀ náà orin náà ni. Kò yé báyìí. Ṣùgbọ́n orin tí kò bá ti ní à ń lùlù sí nínú tí ò dẹ̀ tí ò dẹ̀ ní à ń lo àwọn irinṣẹ́ orin ẹ̀ tí nínú àwọn nàzàmírù tẹ̀ ẹ̀ àwọn irinṣẹ́ orin àwọn mazanun àhọ́ọ̀nì àwọn almahazib almahazib tí o bá ti ní nínú yẹni pé àwọn musical instrument tí o ti láwọn musical instrument nínú ẹ irú ilé báyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ orí àti ẹrù ilé báyìí nínú èdè nǹkan tá a lè pè àníkà lè fi gbọ́ òun náà ní bí ewì nínú èdè òyìnbó àbí ní èdè yorùbá náà lè mọ̀ bóyá ó túmọ̀ ara wọn àwọn òyìnbó a máa ń pè níbi poem poem ẹni pé nínú èdè òyìnbó poem yàtọ̀ sí méjì ẹgbẹ́ ẹ̀kọ́ ni kò poem tí a lè pè ní èdè yorùbá ẹ́ kéwì náà ẹ́ ilé ìgbà yẹn kò lè tán ẹrù ìyẹn ẹ̀ka tó tọ́ ni ṣùgbọ́n kò tọ́ka nẹ́bí sallallahu alaihi wasallam torí pé nínú sọ́ọ̀tù yàtún wọ́n ni wọ́n máa ń náà sí ẹ̀rọ wọn máa yàn bẹ́ẹ̀ nílẹ̀. إن هو إلا ذكر وقرآن مبين. في سورة ياسين هذه ọlọ́run ànábì na ọ̀sẹ́lẹ̀ ọ̀nà ìlànà ìṣẹ́yà torí pé àwọn òkúra ọkùnrin yìí àwọn kékeré kùnrin yìí láti ànábì sọlọ́lá ọ̀sẹ́lẹ̀ tó máa sọ àrùn dé ọ̀rọ̀ tí ó ní agbára tó jẹ́ pé ó kó wọn lágara láti múrú ẹ̀wà níbi tí àǹkọ̀ àrùn ibi tó lágbára dé tó Gbogbo tó bá yẹ kọ́ mi èèyàn, tó bá yẹ pé kí làákàyọ̀ mi èèyàn gbé mi, ó yẹ kí làákàyọ̀ àwọn tí wọ́n tí wọ́n mú lẹ́nu níbi ọ̀rọ̀ sísọ lásìkò àlẹ́bí sọ̀rọ̀ láàfọ̀lá náà ó yẹ kí làákàyọ̀ wọ́n lè dùn. Ṣé kí àwọn lárúbáwá ìyára já ni wọ́n tó yẹ kí kọ̀rọ̀kọ̀rọ̀ ni wọ́n ọlọ́run àlejò fún wọn ní ẹ̀bùn ọ̀rọ̀ sísọ púpọ̀. Wọ́n máa ọ̀rọ̀ kọ, wọ́n dẹ̀ ní àgbékalẹ̀ ọ̀rọ̀ tuntun ẹgbẹ́ pé mọ̀lẹ́dínlá tó ga jù tọ́lọ̀ wa ẹgbẹ́ wà lẹ́yìn ẹ̀kọ́ ààrẹ láti fi ṣe tàhádì wọn láti fi ṣàlẹ́jì wọn wípé tẹ́lẹ̀ bá wọn fọ́nà ọba lọ́wọ́ eléyìí á fún ní ọ̀rọ̀ kẹtẹ́lẹ̀ kan ní orí ìlú kàpá àti ilé ọ̀la. bẹ́ẹ̀ ṣe mọ̀rọ̀ kan tó bẹ́ẹ̀ ṣe ní láàká ìlú tẹ́lẹ̀ bá wọn tẹ́lẹ̀ láì ṣe sọ̀rọ̀ tó jáde látọ̀dọ̀ mọ̀lẹ́bí Adam ṣe sọ̀rọ̀ tí ọmọ ẹ̀dẹ́ yẹn ti láàká rẹ̀ gbé kalẹ̀ ọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé nínú ọ̀tá tí ọmọ ẹ̀dẹ́ yẹn ní kàpá àti ṣe ni ẹ̀dẹ́ yẹn ti ṣe nínú ẹ̀yìn náà múlò ẹ̀wà. kódà ọlọ́run bá ní ṣe láyé ẹ mú àyà mẹ́wàá tó jọrú ẹ̀ wá yàtì àyàtì mùkàwọ̀yà ẹ̀yin náà mú àyà mẹ́wàá wá kẹ́yìn náà parọ́ kọ́lọ̀ lọ́sọ̀ kalẹ̀ á gbé sí ẹ̀jẹ̀ àkọ́ a káwọ̀ gbọ́dọ̀ jọ ìgbàta lẹ́bi mú àlọ́ ìjọ wa. ẹ ìlúrí ọlọ́run wa lè kéré fún wọn ní lónìí tán na sọ́wọ́ tóbi báyìí kó dodo lẹ̀ ń sọ wípé àmẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ló mú nǹkan yìí wá ó kàn pa àwọn ìmọ̀ lọ́wọ́ bá sọ̀rọ̀ bá ló fẹ́ rọ̀ wọn. ẹ̀yin náà mú sọ̀rọ̀ kan wá kó dà kọjú àwọn sọ̀rọ̀ tó kòkó ṣébi dandan ni kó gùn sọ̀rọ̀ tó kòkó tí ojú bí ayà mẹ́ta bí lẹ́rìn lọ. lórí sọ̀rọ̀ tó tọ́wọ́sà bí sọ̀rọ̀ tó kòkòlá ẹ̀ tí ojú bí ayà bí lẹ́ta sí lẹ́rìn lọ ẹ̀yin náà mú rẹ̀ wá ẹ̀dẹ̀ sọ pé ẹ̀dẹ̀ pé àwọn ẹlẹ́rìí lẹ́yìn ọlọ́run bá tó wà báyìí jẹ́rìí sí sọ́jọ́ bá tó jọ tọ́lọ́run bá. náà ọlọ́ọ̀bá àdéjẹ́lá nínú wípé ẹ̀ka tọ́lọ̀ àdéjẹ́ wá ká lẹ́yìn tọ́lọ̀ náà tọ́lọ̀ wípé ọlọ́ọ̀bá òfin ìmáwórí ẹ́ òfin máa nẹ́bí tọ́lọ̀ náà rẹ̀ sẹ́lẹ̀ wọ́n máa ìlà náà wù sí ẹ̀rọ ọlọ́ọ̀bá ni wọ́n kàn fi àlẹ́bí ní sáyẹn òru ààfin ìmáwórí máa nẹ́bí tọ́lọ̀ náà tọ́lọ̀ ìdíkà nẹ́bí kọ fún ànẹ́bí sọ̀rọ̀ ọ̀sán àbáyé tó bá ní kó kọ́kadà ànẹ́bí ò lè kọ́kadà kódà kó ṣe báyìí kan báyìí kan ní orin ti ní orin kan ó máa ní sákúrò méjì ó máa ní sákúrò méjì nínú náà ẹ̀rù sákúrò alákọ̀ọ́kọ́ àti sákúrò ẹlẹ́ẹ̀kejì méjèèjì papọ̀ ní gbèsè báyìí kan ṣé bá kọ báyìí orin kan fún ànẹ́bí sọ̀rọ̀ ọ̀sán àbórí kéré tó nù ànẹ́bí sọ̀rọ̀ ní kánẹ́bí òye padà ànẹ́bí òye yìí padà yọ̀dà áwù Abubakar ni Siddiq ọkọ báyìí kú orin a péré àlejò òbí báyìí kú orin ẹ̀dá padà torí pé ọlọ́run ọba àlejò láwọn òde kó lè dúró sínú làkàyà dị láyé bí làkàyà ti gbé orí kọ̀ á nìyẹn làkàyà rẹ̀ gbé ẹsẹ̀ orin kan nítorí pé ọlọ́run bá ní ààfin náà rẹ̀ mọ́ni wà má yọ̀ ìlà ọ̀kọ́ sí kó Qur'an guda kalaya ne ke yake wani ko yi ba ni ke yi na'am ala kulli hal idan da mu sai ayi lásìkò ànábì wá ní ilé ìwọ ń kọ ẹ ṣe ẹrù wọn máa ń kọ lásìkò ànábì sallallahu alaihi wasallam kódà kánábì sallallahu alaihi wasallam sì lè mà sí ilé hasan mọ sábẹ tí máa ń kọ. Turkey hasan mọ abúmúsálà káyàrí sáà ìrù lòun ṣùgbọ́n Hassan bin Thabit òun ni ó tàfà wákọ̀ òun ló sáádà òun ló òun ni ó borí ẹ òun ni ó yọjú gbogbo àwọn ìyókù lọ nínú òmòrò nínú kákọrin kò rí ráyé sí Hassan bin Thabit akọrin tó gbajúmọ̀ ní gbogbo orin tí ìjọba ń sọ láyé orin kan sí ìlú bákan náà orin láti fi àwọn mùsùlùmí ní akin nínú ìlú bákan náà ó wọlé láti fi sọ̀rọ̀ jù láti fi dá ètò padà fáwọn kèsè ní sọ̀rọ̀ bí ọ̀nà ìsọ̀rọ̀ lọ sọ́là. ẹ kódà àdúgbò kan àtàkùn ọ̀sáàdì ó ń kọrin nínú mọ́sálásí àlẹ́ ìsọ̀rọ̀ lọ sọ́là ẹ má rò wá ń takò bí kọ́ mọ́ṣe bẹ́ẹ̀ mọ́ àtàkùn ọ̀sáàdì kan èmi a máa jẹ́ ni tí ń kọ ẹ́ nínú mọ́sálásí wà ìgbìmọ̀jú wà ẹni tó fi lóore ju ọmọ lọ́mọ ń bẹ nínú mọ́sálásí òkú kọ̀ọ̀kan ni tó bá jẹ́ ní pé nǹkan tí òkú ká sí nínú mọ́sálásí rẹ̀ nílùú kọ̀ọ̀kan ni. ẹgbẹ́ ń pè ní orin táwọn orin yìí táwọn akọ̀ ń yìí ó yàtọ̀ fún àgọ́ọ̀nì ó yàtọ̀ fún yèjì kò sí ẹni yàtọ̀ fún àlùhílà àlùhílà ó yàtọ̀ fún àṣẹ ẹ̀ léyìí yàtọ̀ sí ara. ìṣẹ̀lẹ̀ yìí báyìí kódà ó ní ẹ̀kọ́ nínú èdè láti máa ń kọ ìmọ̀ rẹ̀ lọ́sọ̀ ní ẹnu àrù àlàrù ẹ̀ ìmọ̀ báwo láti máa òṣùwọ̀n orin ẹ̀ èyí báyìí ó ní ẹ̀kọ́ ó ní ó ní ìlànà tí ẹ̀ka ń gbà pọ̀ nínú ọ̀nà lọ́dọ́wá. Lẹ́gbẹ́ yìí ti gbogbo èèyàn lọ́mà, kódà kìí ti gbogbo èèyàn tó kọ́ lóyé nítorí pé ẹ máa há wa àwùzánù ni, àwùzánù kẹ̀ẹ̀ orí ẹ̀rọ sì ni ẹ̀fẹ̀yìnlá. Àwọn tàfàìlù àwọn òṣùwọ̀n tá a máa fi ń kọrin. Adẹ̀ láwọn àbòsó àtàrí àbòsó méjèèjì tó wá wù nílẹ̀ rẹ̀ pé kó pọ̀. Ẹ́ eléyìí tí Alkọ̀lú ìbò Ahmed Alfarazodi tó gbé kalẹ̀ lẹ́rìn lánìí. Ṣùgbọ́n máa odi fifteen. Ẹ́ ní àwọn àbòsó orin, àwọn ilé orin, àwọn àwọn ibùdó omi orin tá ń ẹ̀kọ̀ọ̀kan ló dẹ̀ ní àwọn àfààní ìlú tiẹ̀ ẹ́ inú ẹ̀ láti rí báhàrù kọ̀wé inú ẹ̀ láti rí báhàrù ìmàjì inú ẹ̀ láti rí báhàrù àlùbáfíù inú ẹ̀ láti rí báhàrù rọ́jà bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ẹ́ gbogbo àwọn kìnnì wọ̀nyí ó ń kọ́ lábẹ́ sàlàyé mo kàn jẹ́ láti sàlàyé ní báyìí nítorí àwọn àtìgbọ́ táwọn yẹn lè ti táwọn yẹn lè ti gbọ́ níbi mọ̀ọ́gbọ́n ẹ̀yìn nínú kọ́pìtì yìí Ṣẹ́rí yẹn, kò sáà lúlù sí, kò sí à ń lúlù sí, àbá ń tẹ̀ sí anú à ń tẹ̀ jìdá. Torí láyé sì sí yẹn ó tọ́ àwọn olùmọ̀ nípa Islam wọn abẹ máa fi báwọn èèyàn sọ̀rọ̀. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a ìdà ní wọ́n nà bọ́mà ẹ̀mí. Wọ́n nà bọ́mà rẹ̀ wọ́n náà wọ́n tó ní nọ́ọ̀sì. Wọ́n kọ́ lórí ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí rẹ̀ kọ́ nítorí pé ó máa ń dùn ha ju ká pẹ̀lú nǹkan ẹ̀ akọ pẹ̀lú ọ̀nà tí ò fi ń torí ó máa ń dùn á ní orin ju kákọ lọ́nà ẹlẹ́ẹ̀kejì yẹn lọ. ó pé ọ̀nà tá a máa ń gbà kọ nǹkan mẹ́ta ni àwọn tó kéré kan ní rọ́fúlùn mùsà òun náà ní rọ́fúlùn mùsà òun náà lè pè ní àrọ́fúlùn bí wọ́n ti ń kọ kùrán a ní àwọn òkè tiẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun náà ní alkọ́fù ìmìláì alkọ́fù àrọ́fúlùn ìmìláì báà ṣe ń kọ nǹkan ti di ìlà òun náà yí àwọn kọ̀wáàrì lọ́kùnrin kọ̀wáàrì di ìlà báà ṣe máa ń kọ nǹkan báà ṣe ń kọ tíra báà ṣe ń kọ lẹ́tà báà ṣe ń kọ gbogbo àwọn nǹkan yẹn a máa ń lo arọ́pùn ìmìláì bàbá tó ń kọ yẹn wọ́n fọ́ gbogbo nìkan ní arọ́pùn àrùbí òun náà lọ́kùnrin alọ́pùn àrùbí báà ṣe ń kọ orin kalẹ̀ òun náà lókè lẹ́tẹ̀ẹ̀ta ilé àkọ́kọ́ síra wọn ó dẹ̀ láwọn òkú tó lè náà tẹ́rí orin yìí ó ní gbogbo bó ṣe máa ń rí ìyẹn nǹkan ní wọ́n gbà lérò kaníkà padà lórí láì kò kún kan tó burú nìyẹn tí ò bá ti lá lùlù sí tó bá jẹ́ yẹn náà nìyẹn kan tí bá ti ń lùlù sí ó ti di nǹkan mi ó ti di kíni ó ti di èdè náà ó di kíni ó di èdè náà ìjẹ́ni ọ̀rọ̀ yẹn jẹ́ àhọ́ọ̀nì ó ti di music. gbọ́dọ̀ eléyìí tó sọ lákọ̀ọ́kọ́ tí mo sọ wọ́n sì ti yẹn láńlùlù sí kò ní ìtẹ́kẹ́ ń bẹ́ẹ̀ èyẹ́ lè dún ohun sí kò túnkà tó burú ká dún ohun sí ṣèlérà ìdì kò bá rí lùlù sí à ń tẹ piano à ń tẹ jìká àwọn gbogbo orin tẹ orin àrùn ló sì kò sí mẹ tó ti léra ìdì ìyẹn ìsìláàmù bá ọgbà aláyè ẹlẹ́rìí kan wọ́n sọ pé kí ní ẹni lọ́sí ẹni làṣẹ́tìmá òun làwọn jẹ̀lílù táwọn èèyàn máa ń mú wá tó tí wọn àmọ̀ yàtọ̀ láàrin tàbí tẹ́lómi ń mọ̀ ẹ́ kọ́fẹ́ màmá fẹ́ jà lámàlẹ́sìn ẹlòmí ọmọ yàtọ̀ láàrin àṣírú wọn gbìnà ẹ ṣé wàá ní ṣe bá lè sọ pé ìnìyàn mi lè ṣíẹ̀rí la hikma ṣe ọgbà àríwòye làákàyè ń bẹ níbi orin àwọn orin wo làrẹ́ bí sọ irú orin káàdì kọkáàdì ni orin náà ni ògbó pé ewì ni pé láyé bí tí ibi èdè ni wàhálà ti dé ibi èdè ẹwà ẹwọ orun gbà náà nìkèé ibi èdè làwọn ẹni tàbí nínú sẹ̀rí àìsànkò ìran ọ̀gbà ìran tó wá láti yíra ìṣẹ́ bá ya ẹnu báyìí ibi tí egun orí àti ibi egun ẹnu báyìí ibi tó ti tàbí ìlà tó wá láti ilẹ̀ tó ti gbogbo bí wọn wá ní lábáńkò ní ilé ìyá. wọ́n yóò bó ní ìran ọgbà kẹ́kẹ́ ìran ọgbà ìran ọjà àgbà ni ajẹ́sẹ̀ gbogbo ilé ìlànà Yorùbá ti ṣe kí ni o. àwọn olè kànà kan torí bọ́ máa pè ní orin orin orin ilé ìyá lè fi jọ ewu a lè pè ní poem àbí báwọn orin ìbò tó máa ń pè ṣàtó poem ọ yàtọ̀ sí music now pàtàkì màá tó yàtọ̀ ń bẹ láàrin àti ẹ̀rú àti kí ni o àlùfẹ́yà tó wà lọ́n tó yẹ àlùfẹ́yà ìdájọ́ àlùfẹ́yà tó ní dáadáa ní sàlàyé ìdájọ́ àlùfẹ́yà haramu ní nínú sẹ̀ríà kíkọ́ rẹ̀ àti gbígbọ́ rẹ̀ ṣùgbọ́n àti ẹ̀rẹ́ ẹ̀rọ tọ́lọ́ ń sáré mọ́ mẹ́ta àlàyé rẹ̀ kan sí èdè lórí kò lùmọ́ tó padà sílẹ̀ sí ó ní pé káàlú sọ pé orin tọ̀hún ẹlẹ́ alákọ̀ọ́kọ́ ta orí yẹn káàlú tó dáa tó yẹn ń bẹ́ ń rẹ̀ sí òdá tó bá ti jẹ́ sí pé àwọn ìtumọ̀ sí òdá ló ń gbé jáde àyíbẹ̀ sí ẹ̀kọ́ à ń fi ń yin àwọn èèyàn níyìn káyéwàlá ẹgbẹ́ bí àwọn alárúbáwá tí ó máa ń ṣe síwájú sí Islam tó dé pé irú àwọn nǹkan báyìí tó bá jẹ́ pé nǹkan tí ò bá ti lè wọ inú orin yẹn tó òun ló ní dáa mọ́ lọ́gbà yẹn pé n tó da nìyẹn fi ń gbé jáde pé báyìí ní kìí lórí ilé ìlà yọmọ jẹ́ nǹkan tó tọ́ pé lórí ilé báyìí àwọn tí wọ́n máa ń kọ́ láti fi gba owó lọ́wọ́ àwọn èèyàn láti fi àwọn ẹ̀láyìn ìdóró àbí láti fi dá ọ̀tá lẹ̀ àwọn ọlọ́run bá àdéjọ́lá ń bá wí nínú sọ́ọ̀tù ti àrọ̀ pé àti àrọ́rùn yẹ̀tẹ̀lé ẹ̀hún ọ̀wù àwọn àti àrọ̀ àwọn tó fi nù ló máa ń tẹ̀lé wọn torí láì fi àwọn bí ẹjọ́ wọn ń kọ orin yẹn ní àwọn ọ̀nà tí wọ́n ń kà á ní ákùrù jàhìlíyà ìgbà ní wọn máa ń kọ́ lórí ẹ̀sùn ẹ̀sùn ni ọ̀rọ̀ olólùfẹ́ ó pọ̀ mẹ́ dáadáa lámà òye ìbẹ̀rẹ̀ kèrè ní ti àwọn ti àwọn ìjà ìlúyà wọ́n pọ̀ níbi kámà òye ìbẹ̀rẹ̀ àdúgbà ní kámà òye ọtí àdúgbà míì àwọn ọ̀gbùkù àwọn fàtà ẹ́ orin wọn tó wá pọ̀ jù láyé lórí ẹ̀sìn lórí àwọn òye ìbẹ̀rẹ̀ akọrin náà èló pọ̀ jù kèrè ń bú tó ń bẹ̀rẹ̀ àfẹ́ nìyẹn ìmọ̀ abẹ́rẹ́ ti Hassan Gonkali torúkọ àti àbúrò sọ̀rọ̀ sáárì àti àìlú ìbúra bẹ̀ pọ́ọ̀lì àtàwọn dẹ́gbẹ́dẹ́ lọ sọ́ gbajúmọ̀ pẹ̀lú orin nínú àwọn lárúbáwá owó làwọn èèyàn máa wá ní jẹ̀rí wípé ara ah, ẹbí ẹni kò yọ ọ̀gá ni Hassan Gonkali ti ní tẹ́rẹ̀ àní oh, ọ̀gá ẹ̀sán náà àlùfẹ́ náà la ní ọ̀gá à ń lùlù sí la ní ọ̀gá torí àyè ìjálọ̀ ojúmọ́kọ́ ọ̀rọ̀ kan tó jẹ́ bí pé àwọn èèyàn wàhálà orin kíkọ yìí wàhálà kan tó kárí tó kápò ní wàhálà kan tó ó ti di kọ́wọ́ kọ́kálé ní ọ̀rọ̀ orin yìí níbi tí orin tó burú dé láwùjọ wa kìí ní àwùjọ ilẹ̀ Yorùbá nìkan aláwọ̀ bíbí nǹkan láàrin àwọn ọ̀rọ̀ àlùzínà ọ̀rọ̀ àlùzínà orin music eléyìí tá a sọ pé kò dá yẹn tí wọ́n máa ń lùlù sí wọ́n ń tẹ piano tó ń tẹ jìká wọ́n ń tẹ oríṣiríṣi àwọn orin tẹ orin sí ẹ̀ ṣe ìkẹkẹrẹ tí wọ́n ṣe aburú ẹ̀ ó fọ́ káàkiri ó fọ́ káàkiri náà ìrora ìfẹ́ ó kéré nínú ìdí tí nǹkan yìí láwùjọ àwọn èèyàn fẹ́ lè máa yìí nǹkan ìsí àwọn ọmọ tí a bá sọ pé orin gbígbọ́ àwọn ọmọ ni yóò máa takò làákàyè lómi kódà nǹkan yìí dààmú dé ó dààmú àwọn èèyàn pé a rí nínú àwọn olùmọ̀ láwọn tó ń pé olùmọ̀ ni wọ́n nípa ìmọ̀ tẹ̀ríyà wọ́n ti wọ́n ní kò sí nǹkan tó burú kò sí ẹ̀rí nìkan tó ṣe orin gbígbọ́ ní àwọn àjẹ̀rí nínú àwọn olùmọ̀ olùmọ̀ làwọn náà ṣùgbọ́n wọ́n ṣètò tó dùn ọ̀nà àná ni táwọn náà ń fi orin gbígbọ́ wọ́n fi ń rìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ sọ mo ní ní tí ọ̀rọ̀ orin ibi tó burú dé kódà àwọn olùmọ̀yapa lórí ìjẹ́ ìwọ̀ rẹ̀ àyínú àwọn olùmọ̀tá ní orin òkú ń ṣe ìwọ̀ kò sí jẹ́ nílùú kẹ́kọ́ lálàáfíà tó ṣe tàbí mú ìdènà tó sọ orin gbígbọ́jọ tó sọ dé wọ̀ ọ̀sẹ̀lẹ̀ látọ̀dọ̀ wa jahla níhù nítorí àyèmọ̀kánì torí láyé kò àwọn àdínlá ń bẹ àwọn ẹ̀rí ń bẹ tó lálẹ́ àbúlà tó fẹsẹ̀ rinlẹ̀ lórí ìjẹ́ ìwòrin eléfẹ́ pápára máa kàtíwálé sí insha Allah pẹ̀lú ìtumọ̀ sí àwọn akẹ́lá tí wọ́n gbóyé lórí ẹ̀ torí láyé kò ẹ̀rọ kúlù ha ibi tí ọ̀rọ̀ ibi tó lágbára dé nìyẹn débi tó kódà orin ti wọnú mọ́sálásí nìkùn Bàbá, kódà bá àdánwò yìí tẹ́gbẹ́ tàbá ń tí ọ̀ lọ́wọ́, àwọn tàbá ń gọ́ lórí òfin la. Ẹ́ tàbá ń tí ọ̀ lọ́wọ́ ń tò, ẹ̀ẹ́sẹ̀ lòmí ìtọ́ bá rí orin ní ọmọ kan. Ẹ́ orin ní ọmọ kan, ẹlòmí ọmọ kan bàrí, alájá gbàrà, alájá pa. Ẹ́ lẹ́lòmí lórí ẹlòmí ọmọ kan, ẹlòmí àwọn olórin kọ́ ẹ̀jẹ̀ dé láyé lónìí, ẹlòmí ọmọ kan. ẹlòmí kódà ọkùnrin jẹ́ bụ wípé orin àwọn ẹni máa ń pè ní orin ẹ̀sìn orin àwọn islamic ẹ̀sìn islamic song àbí islamic music ẹ àwọn ayé lórí ayé bímọ àwọn òbí rere òbí burúkú gbogbo àwọn gbogbo àwọn

wàláhì wàláhì ẹ̀bọ tó ní agbára wọ́n fi rìn lẹ́nu orin náà nígbà tó wà lẹ́kọ̀ọ́ pé ẹni tí ẹni tó lẹ́kọ̀ọ́ máa ń kọrin ẹni tó lẹ́sìn ìfẹ́ lẹ́yìn ẹ̀rẹ́ nìkan fẹ́sìn ilé tí ń kọrin gbogbo àwọn tẹ́ ń pè lórí ẹ̀sìn ń jẹun tẹ́ ń pè lórí ẹ̀sìn àìlẹ́kọ̀ọ́ lọ́ba wọn délẹ̀ ìní nínú wọn nínú àwọn obìnrin tó àti yíyá àtọwọ́ àti eyín tẹ́rí bóòlù tó fi sọ́wọ́ àti ilé tó fi dé sí àti eyín mọ́tà tó àti ọmọ ìyá bọ́tù láì ló wà bí ìbò wa kẹ́ẹ̀kẹ́ jù yẹn ló wà gbé sẹ́yìn ètú láì tẹ́lẹ̀ bá máa rí wà láì ó lè fẹ́ ní ìyáńgá náà gbogbo oríṣiríṣi wà àwọn rádaràdà báyìí àwọn ọmọ tí ò lẹ́kọ̀ọ́ tí bá ń fọ ní báyìí sábà ń jó báyìí ẹ̀rí pé jùlọ parí sára wọn níbi káwọn ẹ̀lú ọmọ ní sàmà burúkú sí wọn lára dé ní ìjọba lórí jùlọ o ṣùgbọ́n ibi káwọn ọmọ ní sàmà lọ́yẹ̀ tí ọ̀bá káwọn bí jùlọ ìdá ọ̀dà ọ̀ràn ní ní ìsìlámù fi ṣùgbọ́n irinṣẹ́ ìdìnà ni wọ́n jẹ́ wọ́n ń pe àwọn èèyàn wà lọ́yìn tí wọ́n rẹ̀ lómi ìtura lọ́pọ̀ níbi àwọn akọrin àwọn akẹ́kẹ̀ẹ́ lórí kẹ́mọ̀ àgbà kò lè lómi ẹlòmí inú wọn àti ilé ọkọ̀ kan bọ́ sí ilé ọkọ̀ kejì ni èmi lánàá ń lọ wọn ní o àrẹ tí mi ti ń wí yìí gàìfàríyà ni ẹ tí máa ń mu tí kó tó kọrin yẹn ẹ ìyàwó tèmi ni ń lọ́kọ̀ káàkiri ẹ̀ hmm. gbogbo àwọn nǹkan wọ̀nyí àìlẹ́kọ̀ọ́ ni ṣérò àwọn tó rò kan fẹ́ máa gbọ́ orin ẹ̀sìn wọn ni àwọn tí ò tẹ́sẹ̀ rárá bí ọjà àwọn tí ò lẹ́kọ̀ọ́ èrè tí ó fún yà ìtọ́lẹ̀ àwọn ọkùnrin wọn náà bí àwọn tó bẹ̀rẹ̀ lóyún káàkiri ó dàbí pé ìfẹ́ ń bẹ́ẹ̀ nù wọn wọ́n gbajúmọ̀ pẹ̀lú irú àwọn àkáàdù báyìí eré ìtọ́lẹ̀ lẹ́nu jù dáadáa nù wọn yẹn yìí gbogbo àwọn nǹkan báyìí àwọn tá à ń pè lórí ẹ̀sìn ni àwọn aláìlẹ́kọ̀ọ́ kára lórí láì so eléyìí báyìí ibi tí orin ibi ká burú ẹ̀ tó wọlé sọ àwọn èèyàn dé nìyẹn àtúnṣe ní orin kátà ń pè lórí ẹ̀sìn àwọn abéèrè lọ́wọ́ àwọn èèyàn tó ń kọrin nǹkan pè lórí ẹ̀sìn pé ṣé eléyìí tí hasan bọ̀kárì ti kọ́ náà rí ṣé irú eléyìí tí hasan bọ̀kárì táwọn èèyàn nìkan sọ fún yín pé ṣe hasan bọ̀kárì ti náà ń kọrin ṣé irú tí ń kọrin tó rin tí wọ́n orin tí wọ́n lùlù tó ní àtàbùn sábì tí wọ́n ń tẹ piano wọ́n ń tẹ jìpa tó ń tẹ yín lẹ́yìn tí ń tẹ yóò jù káàkiri ara púpọ̀ ní. gbogbo ara rà dá lẹ́yìn mákà tó ń ṣe àtàbùn sábì tó ń ṣe. ẹ gbogbo àwọn orin tí ń fi tàbí ìdòrin lẹ̀ tí ń ṣe dìfáì tí ń dìfẹ́ǹdà náà sọ̀rọ̀ láwùsọ̀là tó kọ́ àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Tẹ́lá àwọn eléyìí tó ń kọrin tó ń kọ ìwọ̀n rẹ̀ nínú àrùbù kẹ̀kẹ́ tí èso orin tí èso orin ti ti àrùbù làwọn kọ yẹn. Ẹlòmíì ni wọ́n jẹ́ kò máa kò máa òdánù tí ẹ̀ nínú àwọn tí kọrin tẹ́kọ̀ lórí ẹ̀sùn wọn àmọ̀ yẹn rárá. táwọn ọmọ Yorùbá gbogbo wọn pátápátá. Àwọn eléyìí báyìí Àmú àwọn ẹ̀rí wá láti inú Al-Qur'an Al-Karim àti láti inú Súnà lẹ́yìn sallallahu alaihi wasallam tó ń fi orin tó fi orin ilẹ̀ wípé nǹkan tó lọ́wọ́ àmì kẹlá takùn nǹkan tó jẹ́ àwọn nínú ẹ̀sìn. Ẹ̀rí alákọ̀ọ́kọ́ òun lẹ́nu gbóló ọlọ́ọba tí ọlọ́ọba àmì kẹlá tó ń sọ fún ìbìlì àrí ìlà ẹ̀ẹ́dùn lọ nínú Suratul Isra ẹlẹ́ẹ̀kọkànlé ní àádọ́ta títí dé ẹ̀kẹrìnlé ní àádọ́ta títí wọ́n ti fi kíkọ́ lọ sọ́rọ́tò ìsọ̀rọ̀. قال وأنزلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلقت طينا قال أرأيتك هذا الذي كرمت علي لئن لئن أخرتني إلى يوم القيامة لا لأحتكن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منه فإن جهنم جزاؤكم جزاء موفورا محل الشاهد منه آية جدلية واستبدل من استطعت منه بصوتك وأجلد عليهم بخير ورجلك وشاركه في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا. إليه جاء لا في آية آية 64 gẹ́gẹ́ ní ààyè iṣẹ́ ìwà àwọn àyà yìí. Ìdí táyì iṣẹ́ ìjẹ́ wà ń bẹ̀ ní àyà tuntun fún ẹ̀rẹ́ ìlú wa cup group ní man sọ̀tọ́ ìtẹ̀lé ìlú ìfọ̀ òkú. Ọlọ́run bá ní ìrẹ́jẹ̀ paul gbogbo ẹnikẹ́ni tó bá ní ṣàgbá lé lórí nínú àwọn ọmọ àlẹ́bí Adam tó bá sọ̀tá yìí. Tó bá bàbá wọn àlẹ́bí Adam sọ̀tá tó jẹ́ sí ìta rẹ̀ ẹnikẹ́ni tó bá ní kàfá nínú wọn tó bá ní kàfá lé lórí máa fà á sójú ọ̀nà rẹ pẹ̀lú ohun pẹ̀lú ohun rẹ ṣe kọ́ ọ. wàkàtà bí màá yẹ kàfá ìkànnì ìhó ìkọ̀ òkú. ìrẹ́ ṣe kọ́ ọ máa kó ìtàjẹ bá àwọn tó jẹ́ bí pé ọba ní kápá lórí wọn pẹ̀lú ohun rẹ nínú àwọn ọmọ àlẹ́bí Adam àlẹ́bí sọ̀lá tó kọ́sàlá náà ìdí báyìí kí ni wọ́n pè ní sọ́ọ̀tù ṣẹ̀pọ̀ kí ni wọ́n pè ní ohun ṣẹ̀pọ̀ sọ́wọ́ bá àdíkẹ́ láyé tí ṣẹ̀pọ̀ ní máa lù gẹ́gẹ́ bí ọrinṣẹ́ láti fi fi àwọn tó bá fẹ́ sí lọ́nà nínú àwọn tó bá ní kápálé lórí nínú àwọn ọ̀rọ̀ ọmọdọ́mọ anábì adam àní ìsọ̀látú wọ́sẹ̀lá náà àwọn olùmọ̀ nípa tẹ̀síìr àwọn àlùfọ̀ṣẹ̀rù àwọn

ó ní pé annafọ́ka ìdìrí alàtúfi hàbí àyà ó ní wípé ohun ìdìrí tọ́rọ ọba àdíkẹ́lá sọ nínú àyà yìí òun náà ni àgbìyà òun náà ni orin a jẹ́ sí wípé orin wà nínú ìṣẹ́díje kan tó kó ìsìnà báwọn yà orin wàláhì mélòó mélòó yà lónìí ló di ẹni tí mélòó mélòó yẹn lónìí ẹni tí mo ti látara ìmọ̀ ẹ̀sẹ̀ láwọn olórin káàkiri àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn olórin báwo lẹ́rù kan lọ́rí náà àwọn ọmọ àta bí wọ́n máa mo gbó bí wọ́n máa mo tí ìtẹ́rì máa jalè nígbà tí lè bá wọn oníjì náà lọ́pọ̀lọpọ̀ wọn abẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni omi jẹ́ ni wọ́n ẹ́ gbogbo wa lámọ́ tó ń kà síra wọn nígbà tó bá lọ láti sọ wọn nù. Àmúta nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn olùfọ̀sẹ̀rù wọn ní sọ́ọ̀tù ṣe fọ́ọ̀mù tọ́lọ̀ ọba àdìkẹ́lẹ́ wúlá pépé àwọn ọ̀rọ̀ tó bá ká kókó àwọn ọ̀rọ̀ tó bá ká kókó nínú ọ̀sùn àn àwọn olùmọ̀ tí wọ́n gba séwú látọ̀dà nẹ́bí sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ làná máa ń tukú wa. Nǹkan tọ́lọ̀ ọba àdìkẹ́lẹ́ gbà lérò pẹ̀lú gbólóhùn ẹ bá ní sọ́ọ̀tù ṣe fọ́ọ̀mù ṣé ẹ̀ẹ̀kan bẹ́ẹ̀ wa ó gbọ́ ohun ṣe fọ́ọ̀mù tó bí yóò tọ́lá yẹn pé sọ́ọ̀tù ohun tí ṣe ohun ohun ṣe tọ́nu gẹ́gẹ́ bí ń tẹ̀lé látẹnu rẹ̀ bí ohun ṣe ní ìlà gbàgbà lérò láti wá lè rí pé bá máa ń gbóhùn adìẹ ni a máa ń gbóhùn ajá a máa ń gbóhùn àwọn ẹranko mi rẹ̀ à ń gbóhùn èèyàn a ń gbóhùn à ń gbóhùn sí nínú wa. ọlọ́run dẹ̀ ní kíkẹ́ fọ́ọ̀n kó máa kó bá àwọn èèyàn kó máa ṣe ọ̀nà àánú rẹ̀ lọ́pọ̀ fún wọn pẹ̀lú ohun rẹ̀. Àjẹ̀mọ̀ yìí pèsè tọ́ lórí àwọn ohun tó tọ́ láti dìbò àwọn tí wá làwọn ohun ṣèkọ́ sí ní kọ́ọ̀kù ṣèkọ́. Bẹ̀rẹ̀ àwọn olùmọ̀ nípa bẹ̀ sí oṣù abẹ́rẹ́ tí máa ṣàlàyé fún wa pé kí ni wọ́n gbà lérò pẹ̀lú kọ́ọ̀kù ṣèkọ́. Nínú àwọn ìṣẹ́ tó gbà lérò pẹ̀lú kọ́ọ̀kù ṣèkọ́, ohun tí ṣèkọ́ máa ń lò láti kúrò níbi ìrántí ọlọ́ọ̀bá nínú ohun ṣe kọ́ọ̀nù. Wọ́n yà wá lẹ́nu pé nínú ohun ṣe kọ́ọ̀nù ni bọ́ọ̀lù yóò wá. Ṣé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń wo bọ́ọ̀lù ṣé táàbù tó ń bá tó ká máa ń jìlé kú bẹ̀? Àyàfẹ́ni bá jẹ jẹ́kù yìí máa ń lè máa jẹ́kù láàrin wọn. Ẹ bá yẹ̀ wo àwọn tí máa ń wo bọ́ọ̀lù ìdá ìdá márùn-ún la bọ́ọ̀lù àwọn tí máa ń wò dà kó wọn tó kú máa ń jìlé. Ṣèṣe bọ́ọ̀lù ó fi nǹkan yẹn olùkọ́ olùkọ́ olùkọ́ àlejò àwọn onígbẹ̀rẹ́ tí ọlọ́run àbí ìsáwọ́ ìgbà wọn ọ̀pọ̀lọpọ̀ àsìkò tí wọ́n wọ bọ́ọ̀lù yìí àsìkò tí wọ́n bá nǹkan rò rọ̀lẹ́ ní fún àwọn aláìlá tí wọ́n àǹfààní ẹ̀jẹ̀ wọ́n àǹfààní ẹ̀jẹ̀ jàre tí wọ́n rí àwò tí wọ́n rí àbúdáwò sọ̀rọ̀ àbúdáwò nàta tí wọ́n rí ṣe èyí ni kí pàtẹ́ bọ́ọ̀lù tó wà lára rẹ̀ òun yẹ bọ́ọ̀lù yọmọ lọ́wọ́ kí yẹn morí ta yóò fẹ́ lẹ́gbá ṣe mo ní ìgbàlẹ̀ gbogbo kí ni nira èdè títí yóò rántí ọlọ́run àdéhùn ìfìlà ọ̀tún kù níbi tí wọ́n ti ń lẹ bọ́ọ̀lù ẹ̀ lọ́wọ́ tí bàmíjẹ́ ti bá náà ẹ̀dá kò bá ẹ̀mẹ́jà sanra wa bọ́ọ̀lù ní ọmọ ẹgbẹ́ ìjọ tọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀mẹ́jà wulẹ̀ sanra wa. ọ̀pọ̀ sí àwọn bọ́ọ̀lù ní ọba bẹ lẹ́nu rẹ̀ ní kọ́lọ̀ ọba kọjú kú lẹ́nu rẹ̀ èyí ò náà pàdé kí ẹ̀rọ gbowó bọ́ọ̀lù kí ẹ̀rọ gbowó bọ́ọ̀lù náà pàdé ẹ̀ owó tí owó tọ́ọ̀lù yẹn tí oníkàǹfààní kẹ̀kẹ́ fún ọ kí náà pàdé tó ní ṣe nínú bọ́ọ̀lù ju wípé ìfẹ́nú rẹ̀ ọ̀kẹ́bẹ̀ẹ́nú ẹ̀ lọ́wọ́ lọ. Láwọn tí mú sí náà ọ̀kẹ́bẹ̀ẹ́nú wọn lọ́wọ́ náà àwọn náà fẹ́ pé àǹfààní ìṣe báwọn ni pé ìbẹ̀rù àwọn táwọn dákẹ́ báwọn ti rí àwọn tẹ̀lé àwọn tẹ́ lọ́rùn láǹfààní náà bọ̀. Èyí náà ń pè ní alimọ̀síláṣù wà níyà lọ́dọ̀ àwọn olùmọ̀. Iṣó àǹfààní ni àmọ́ nìjẹ́rí àdé láǹfààní kẹta. Bọ́ọ̀lù tí wọ́n náà lọ wọn tó gbé a ṣe ni wọ́n bá bẹ̀rẹ̀ nínú ìlànà pẹ̀lú àǹfààní ìgbà tí kò jẹ́ ni wàhálà wàhálà tó dáa. Ẹ́ ìyọ́ máa wo bọ́ọ̀lù rèé

Wọ́n máa yọ àwọn ọ̀ràn tàǹkárá máa ń sọ ní bọ́ọ̀lù. Àìlẹ̀ kan, mo rẹ̀ tí máa ń wo bọ́ọ̀lù tó ọ̀kan dára àwọn tí máa ń wo bọ́ọ̀lù máa ń sọ ní bọ́ọ̀lù. Ibi náà tí wo bọ́ọ̀lù náà, ẹ̀rọ báwọn sọ̀tẹ̀ méjèèjì lẹ́wọ́, ẹ̀rọ báwọn tó wà ní ìṣẹ́ lẹ́sìn àwọn obìnrin tó fi ààrẹ abẹ́ẹ̀mọ̀ ni. Wọ́n tó fojú kó. Àwọn àkọ́ọ̀lẹ́ra obìnrin tó fi ààrẹ ní ṣẹ́jú ẹ̀dọ́kùn èyí máa ń sọ inú owó bí ẹ̀rẹ́ ẹ̀kùn tó lè pa tó lè jẹ́lọ́ ra kíkú ká ọmọ ẹ̀yẹ bọ́ọ̀lù. Ṣé mo fẹ́ ọlọ́run pẹ̀lú ẹ̀rọ ọlọ́run ní ilé ẹjọ́ o ìtọ́jú ìtọ́jú máa ń dáwọ́ lọ́wọ́ ni kí kí ìdúró wà lọ́wọ́ tó wọlé ẹ̀yẹ ìtẹ́lọ́ kíkú ká ọmọ ẹ̀dọ̀ kíkú wá ká ọmọ ẹ̀yẹ bọ́ọ̀lù tó ọ̀kẹ́ra ọmọ ìtúlẹ̀ kíkú sì lè káyà mọ́rẹ̀ àbí òlẹ̀ káyà mọ́rẹ̀ àìmọye àwọn tó ti kú nílé bọ́ọ̀lù nílẹ̀ yíbo láìpẹ́ yà á rí sàánù èyí sí àwọn akadẹ́gbẹ́ tó ń bọ́ọ̀lù lọ́wọ́ iná òkú lẹ́bí ìta lọ bá wọn bẹ̀rẹ̀ ẹ̀mọ iye èèyàn ló kú nígbà táwọn tí ń gbá bọ́ọ̀lù tó wọ́n ṣe ní nígbà nígbà tí ọkàn klọ́ọ̀bù wọn àwọn ti dákẹ́ ìṣẹ́jú kan wọ́n ti dábọ̀ àwọn ènìyàn tó kú nàìjíríà ẹ̀kọ́ yóò lẹ̀ ní pé gbogbo tó bá ti lò káyọ̀ lójú bá yẹ kó o bìyànjú sí ọlọ́run ẹ̀ èyí tó bá ti lè káyọ̀ lójú bá yẹ kó o bìyànjú sí ọlọ́run eléyìí báyìí sọ́ọ̀tù ṣe tọ́nù ní báyìí bákan náà aláà gbogbo àwọn eré àwọn eré tí ó máa mú ìyà kúrò níbi àwọn tí ọlọ́run sọ́ọ̀tù ṣe tọ́nù ẹjẹ́ bá wọn kàfìrú fèsì ẹjẹ́ bá wọn mú àwọn tó kú bẹ́ẹ̀ wá ẹjẹ́ bá láwọn kàfìrú fèsì bẹ́ẹ̀ tábà láwọn olùmọ̀ nípa tẹ̀sí kèé ṣe àwọn tí wọn kó máa tẹ̀sí gbé jáde àwọn kàfìrú tẹ̀sí ìfẹ́ àwọn fẹ́ tí ọlọ́run bá lè jẹ́lá fún ní ìmọ̀ bá àjẹ́ ń kọ́ ìtọ́ àrùn jẹjẹ kẹ́kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́dọ̀ àlẹ́bí sọ̀rọ̀ láàpùlà tó wọ́n bá kọ́ ìtọ́ àrùn jẹjẹ àtàwọn kẹ́kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àlẹ́bí sọ̀rọ̀ láàpùlà kí làwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àlẹ́bí sọ̀rọ̀ láàpùlà nínú ìmọ̀ nípa ìmọ̀ àtẹ̀fíọ̀ onímọ̀jáhìdì ọlọ́ọ̀bà àdíkẹ́ ọ̀sọ̀ fún ṣe pọ̀ ní kọ́ máa wá ìmàṣà báwọn èèyàn kọ́ máa fi ìfojú kúkú yẹ wo òfin ọlọ́ọ̀bà báwọn èèyàn látara sọ́ọ̀tù ẹ̀. náà àwọn sàlàyé tó kí ni tó ń ṣe pọ̀. nínú àwọn aláwọ̀ mọ́lẹ́ náà wáyé pé àwọn àrùn kàwé wọ́n ṣe ìyapa nípa wípé kí wọ́n gbà lérò pẹ̀lú sọ́ọ̀tù ṣẹ̀kọ́ nínú àyà yìí. Apákan sọ wípé ìtọ́mọ̀ bá gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni àgbègbè náà lórí ìpàlàyé yẹn, àwọn olówó sọ bẹ́ẹ̀. Àwọn tó sọ bẹ́ẹ̀ nínú wọn ni Mùjá ń duwà. Ẹ látara ní láti inú Ásáwù kan sí Abu Kurayb tó gbà wá látọ̀dọ̀ ìlérí, àlẹ́yìn, àlùmọ̀jáàyìn. بقوله واستنفذ من استطعت منه بصوته قال مجاهد وما سوى ثانية وما سوى عبد الله بن عباس وما سوى عبد الله بن عباس عبد الله بن عباس هو الذي كان النبي صلى الله عليه وسلم tóbi tó fi lẹ́nu alẹ́ni tí tó fi lẹ́nu abdullahi bin abbas alẹ́ni wa wọ̀ mọ́ra alẹ́ni wa fi ṣe allahumma fàtúhù fi ọlọ́run bá báni báni fún Abdullahi ibn Abbas ní ìmọ̀ sí ìmọ̀ àgbọ́rí ẹ̀sìn púpọ̀ wà ní ìlú kàwéèrà kó o dàbá mi kọ́ ní ìmọ̀ bá a ti kọ́ Kùránì. nínú gbogbo àwọn Sàhábà pátá kò sí ẹni tó nímọ̀ nípa ìtumọ̀ Kùránì tó Abdullahi ibn Abbas. bí ìjọba dé àwọn ọmọ Sàhábà lọ́wọ́ nípa ìtumọ̀ Kùránì ẹni tó máa ń darí ẹ̀ lọ́ba báwo láyà ìdílé ìtumọ̀ rẹ̀ Abdullahi ibn Abbas ẹni tó tẹ̀lé ní Abdullahi ibn Mas'ud nínú ma Kùránì dúkú

a lọ bèèrè àwọn tó kọ́ láti ẹ̀bọ̀ àwọn tó kọ́ lọ́dà lẹ́bí àtàwọn tó kọ́ lọ́dà lẹ́bí òun ẹ̀tùgbọ́ ẹ̀yìn àti ẹ̀gbàgbọ́ ẹ̀bí tí mo jáde tó fẹ́ tí wáyà yìí ó ní kóòtù kẹfọ́ ní nígbà ìkólẹ́ ni aláhu wàlùbìnà nǹkan tó bá ti lè kó àìrójú bá ni kẹ́yìn nǹkan tó lè kó àìrójú bá ni ọ̀nà méjì ló pẹ́ sí alákọ̀ọ́kọ́ nǹkan èèwọ̀ nínú nǹkan tó lè nínú nǹkan èèwọ̀ tó máa ń kó àìrójú bá ni òun ni náà wà bẹ̀ kúrò níbi ìrántí ọlọ́run wa àwọn nke èèwọ̀ tọ́lọ̀ bá ti léwọ̀ ẹ̀rẹ́fẹ́ máa ń ojú bá ní ọba nǹkan mọ̀ bá ṣe ń kẹlẹ̀ tó ń gbà ní ilẹ̀ ọmọ ìpele lá ìgbà ní ìyàwó ọmọ ìpele lá ó tún máa kàkàrà lílẹ̀ tàbá ń lọ. wọ́n máa jẹ́ kí máa kó àròjú kú òbí ọba ìlọ́jọ́ mujahid ló tó ayẹ rẹ̀. Bákan náà ẹgbẹ́ wọn nínú tó wá lábọ̀dọ̀ Abu Sa'id قال حدثنا ابن إدريس قال سمعت ليثا يذكر المجاهد بقوله ẹ̀bà wọ́n lè tó rè lábọ̀rọ̀ mọ̀jáàlì tí ó mọ̀jáàlì gbà tó ń tú ayà yìí ó ní wàfúlọ́bì màní kọ̀ọ̀kan ẹ̀dá nínú omi sọ́ọ́sì àwọn nǹkan eré àti àwọn nǹkan tí wọ́n ń kà lójú báyìí ẹ́ òun náà ni wọ́n kà lérò pẹ̀lú kọ́ọ̀kù tẹ̀kọ́. wàkọ́lá àkọ̀rù àwọn mí nǹkan jẹ́ tó kà lérò pẹ̀lú wàkọ́ọ̀kù ìgbìmọ̀ ìsàfà kàmíhù òun náà ni dídú àyíká ìyáhù ìlànà àdìsí wà máa sí ẹ̀fìlà. máa kó àyùmọ̀tẹ́ báwọn èèyàn máa kó ìfojúkúkú yẹ wo òfin ọlọ́wọ́ bàbá wọn látara yìí máa pè wọ́n lọ sí ibi máa tẹ̀lé àṣẹ rẹ ṣẹ̀fọ́n àti máa tẹ̀lé ọlọ́ọ̀bà. Pé tò nínú àwọn tí wọ́n sọ báyìí máa padà tó gbogbo ọ̀rẹ́ kọ̀ lẹ́nu ìṣẹ́ àmọ́. Àlọ́ àwọn tá sọ báyìí ni àfáwọn Abdullahi bin Abbas wa. Nínú ẹ̀bà wa tó bá wọn látọ̀ bá Ali, kọ́lá Adjọ́sánà Abdullah, kọ́lá Adjọ́sánà Màáwíyà, àni Ali, àni Ibn Abbas, kọ́lù, wàkàbí Mani Safa Kalimu Bikọ́sí, ó ní kọ́tù kúlù báyìí dáhà ìlà máa ti yà sí là ó ṣe tán náà ní gbogbo ẹni tí bá ti ń kìlọ̀ lọ sí ìlú ìṣẹ̀lọ̀ ọba gbogbo ìlú náà pé àwọn ìlọ sí ìlú ìṣẹ̀lọ̀ ọba ohun ṣe tán nìyẹn gbọ́ yẹn dáhà ṣe tán nìyẹn ohun èsì yẹn ìmọ̀ gbogbo ẹni tí bá ti ń kìlọ̀ lọ sí ìlú ìṣẹ̀lọ̀ ọba. kò bá tẹ̀lé Ìmáàmù Bàkìrì, àìmáàmù Kọ́bàrí, bàtà wọn sọ̀rọ̀ nípa àwọn ìtumọ̀ yìí wọ́n ní wà áwọ̀dà àbúwá sí ìdáríkà ní síhà wọ́n ní gbogbo òtúmọ̀ tá kó wà nípa sọ́ọ̀tù ṣẹ̀kọ́n táwọn olùmọ̀ nípa tẹ̀sí ìsàlẹ̀ ẹ̀kọ́ abẹ́sílẹ̀ sọ́ọ̀tù ṣẹ̀kọ́n wọ́n ní gbogbo òtúmọ̀ tá kó wà eré ní tọ́tọ́ tó sì tó má eré ní tí ó tọ́jú pẹ̀lú ìlàlàáfíà tá a lè fi ilẹ̀ kó lálàáfíà ju àyìnbọn òun ni a sọ wípé ìnàmọ́ àjàbá ọba ọlọ́pọ̀lọpọ̀ orí ọba tó ga ó sọ fún ìbílí tó wà lẹ́gbọ̀rí yẹn ti Adam ìrẹ́ ìbílí máa kó àyìnmọ̀ká àti ìkọdúnrúgbúrẹ́ àti ìtẹ̀jẹ́ máa kó bá àwọn ọmọdọ́mọ Adam àwọn tó bá mọ̀lẹ́ kẹfọ́ ẹ̀dá àwọn tó bá ní ìkápá nínú wọn àti kòtí ìdàgbò ìsọ́ọ̀bì tó bá lè kó tẹ̀jẹ́ bá pẹ̀lú ohun rẹ̀ nínú wọn máa kó

àdínkù ọ̀rọ̀ síbi iṣẹ́ èkù wọ̀tọ̀ àẹ́jìdì àdínkù ọ̀rọ̀ síbi ìmọ̀ tẹ̀lé òkù ìmọ̀ tẹ̀lé àtẹ èkù wọ̀tìláwọ̀ ìdùáhì ìlàfọ́ àti ìlà tó sì jápọ̀ sí ìmọ̀ pèèyàn lọ síbi tẹ̀lé tọ́lọ́ ọba àwọn àdáyàfínú fi máìnà sọ́ọ̀tì irú ohun yìí ti kó sínú ìtumọ̀ ohun tètè tọ́lọ́ ọlọ́wọ́ wà nígbà tó fúnra fún jìnnà ní sàfà kàmí ní ìkọ́jú. a yẹra ṣe bọ́ máa kó ìtàjẹ bá wọn máa ká ìmọ̀ta bá wọn ẹni tó bá ní kàfá lé lórí inú wọn pẹ̀lú ohun rẹ̀ náà ṣẹ́rí ìtò ọ̀rọ̀ ìtò gbogbo ẹnu ọ̀rọ̀ ilé lẹ́nu pọ̀ ó ní pé nǹkan tẹ́ mẹ́lá àwọn olùmọ̀ nípa tẹ̀sí ìtẹ́gbẹ̀ ní ìkìláàbù tànáwó ẹ̀ ìkìláàbù tànáwó ẹ̀ tẹ́mẹ́lá ń takora ìyàtọ̀ pé oríṣi méjì àwọn ìyá adájọ́ mẹ́fọ́ àpọ̀ra wọn tẹ́lẹ̀ kan bí nínú ìgbà tẹ́lẹ̀ kan ní gbogbo ní nǹkan yẹn ní nǹkan yẹn tọ́sí àwọn méjì tó ayé fẹ́ lọ́pẹ́ yíjú àti gbogbo gbogbo funfun tó lọ sọ pé ó sọ̀fọ́ dára wọn ó yà ara wọn. tẹ́lẹ̀ kan ní pupa ní nǹkan tẹ́lẹ̀ kan ní aláwọ̀ ewé ni green ni tẹ̀sọ́rù ní afárá yìí a ṣe lè kó méjì papọ̀ òun náà sọ ní pé kìláàbù kà bọ́ọ̀dì ìyàtọ̀ tó takura wọ́n ẹ̀ ní pé Ṣẹ̀rí ti gbogbo gbogbo tí wọ́n sọ pátápátá yẹn ṣe gbogbo ẹ̀ pátápátá náà ni nǹkan yìí túmọ̀ sí. Gbogbo ẹ̀ sì ní ohun ṣètọ́nù náà ni. Ẹnì kan náà mú nǹkan nínú àwọn ohun yẹn ó fi tú. Ẹnì míì náà tó mú ohun míì náà káyè bá mọ̀ wípé ẹgbẹ́ ṣe lóhun ṣètọ́nù pọ̀. Gbogbo ẹ̀ náà lóhun ṣètọ́nù. Lẹ́gbẹ́ àtẹnikó fi sí orin ohun ṣètọ́nù náà ni. Kọ̀tàkù ẹni tó sọ wípé ìmá pèsè lọ síbi ìṣẹ́lọ̀ ọ̀bá ni. Títí pé orin náà ìpèsè lọ síbi ìṣẹ́lọ̀ ọ̀bá lòun náà. Kọ̀yá pa sí ẹni tó sọ wípé ìyẹn tí ń kó ojú bá ni, ìyẹn tí ń kọ́ ẹ̀rọ ojú bá ni, kúrò níbi ìrántí ọlọ́wọ́ bá ni, tó orin náà máa fẹ́ ẹ̀rọ. Wípé àsìkò tó yẹ kẹ́ ẹ ti gbọ́ Kùrán orin lẹ́sìtì. Ìláyà ìkù, gbogbo àwọn tí wọ́n ń gbọ́ orin. Ṣé àsìkò tó ti ń gbọ́ orin yẹn tó ti fẹ́ sì lè máa gbọ́ Kùrán lásìkò yẹn náà? e pé àsìkò tó borí bí sí lórí àgbẹ̀rẹ̀ nìkì oorun fi rọrùn láti gbọ́n sùn ẹ̀ẹ́dà mo yẹ fòrò ní ẹ̀ẹ́dì gba orin tó ní bá mú nígbà tí ẹ̀yìn gbọ́ orin yẹn kẹ́ẹ̀ lè máa gbọ́ bíkìrù kẹ́ẹ̀ lè máa gbọ́ ọ̀rọ̀ ya tí ẹ̀mí máa ń fẹ́ ni àlọ́sùn ẹ̀mí tí máa ń parí láti ẹ̀gún èyí tí máa ń nífẹ̀ẹ́ sí lórí wa àbẹ́bọ̀lì tó gbogbo ìtumọ̀ tí gbogbo wọn tó ní pátápátá kò sí kẹ̀kẹ́ ń lẹ̀ tó bá kóra wọn. ó dà jẹ́ bí kéèyàn sọ wípé sọ pé sọ pé ansẹ̀t nìkù kẹ́lì kan wá dábàrà yẹ tó ní òun náà ní cellphone kẹ́lì kan wá dé olóhùn ní GSM kẹ́lì kan dé olóhùn ní ansẹ̀t kẹ́lì kan dé olóhùn ní mobile phone ẹ̀dá kan Ṣé wọ́n sọ pé gbogbo ìtumọ̀ wọn takora wọn? Ṣé wọ́n takora wọn? Wọ́n rà takora wọn. Ẹnì kẹ́kẹ́ mú ike ìtẹ́sẹ̀ ní ẹ̀tẹ́sẹ̀ ní tẹ̀ òun náà ní fáìfò. Ẹnì kẹ́kẹ́ onítẹ́sẹ̀ ní tẹ̀ olóòun náà ní GSM. Ẹnì kẹ́kẹ́ olóòun náà ní àwọn náà ní tẹ́lifò. Ẹnì kẹ́kẹ́ ní tẹ́lifò. Gbogbo ìdájọ́ wọn tó kọ̀ wù kẹ́kẹ́ gbogbo apátápátá ní ìdájọ́ náà láti describe òun náà ní kéde o ẹni tí mo ní nǹkan tí mo mú dání irú ẹ̀ lẹ́pẹ́ ní oṣù láàbù kàlá owó rẹ̀. lọ́rọ̀ kọ̀ọ̀kan ìyẹra kọ̀ọ̀kan nínú nǹkan tí nǹkan yẹn túbọ̀ sí ló kálukú fi ń kì. ẹni tó sọ pé gsm ni ọ̀tá pẹ́ tó sọ pé tẹ́lifù ni ẹ̀sìn ọ̀nà kan torí nǹkan yẹn òun ló wà nínú áyà yìí ló fi jẹ́ nígbà tí alimamu ìdìrẹ̀jẹ̀rí alimamu ìdìrẹ̀jẹ̀rí rà kọ́ra yìí wọ́n fẹ́ kó gbogbo ẹ̀jọ́ wọ́n ní gbogbo ní owó ẹ̀ tù yìí òun náà láyà yẹn túmọ̀ sí nítorí pé gbogbo tó ti lè jẹ́ ohun ṣètọ́n lọ́wọ́ bá ìjọba ìgbà yóò gbà ọjọ́ ọlọ́wọ́ bá ọ̀gá èrò olùkẹ́ pé ìkan ní ohun ṣètọ́n pàtíkúláyè pé gbogbo àwọn yòókù sínú ilé ìrìn kalagbà yóò gbogbo dábí yóò sì tó yẹ pé ohun jíjọ́ náà wà lóẹ̀ pẹ̀lú ìlú rẹ̀. ó jẹ́ pé a kò sí tako láàrin etí àwọn olùmọ̀sọ̀ yìí náà. bákan náà àbáwa Abdullahi bin Mas'ud ọ̀bí ọ̀la nínú ẹgbà wá tí àdìmọ́mù kọ́bárí tí wọ́n gbé jáde bá tẹ̀lẹ̀ náà nígbà tó ń sàlàyé nínú ẹ̀fà àyà yìí àdíkàtọ̀ pé ìsánlá àwọn olùmọ̀ sí ìlàhíyà ẹ̀lẹ́jìnì ìgbà tó ń sàlàyé ẹ̀lẹ́jìnì tó ń sàlàyé bí àdìmọ́mù kọ́bárí ṣe fi ọ̀rọ̀ nílẹ̀ nínú àyà yìí ní kẹta olùmọ̀ sọ wọ́n ni wàhálà máa wà jáhà ibùdó jẹ̀rí rẹ̀ wọ́n wọ́n ní lórí àgbọ́yé nǹkan tí kò jẹ̀rí ìfi rẹ̀ yìí wàlá àlẹ́bọ̀ àbẹ́lẹ̀ kọ̀ lẹ́yìn wọ́n ní ìtakò sí àtakò sínú ìtumọ̀ méjèèjì káwọn olùwọ́n fún ọ̀rọ̀ yìí fàyínà ilẹ̀ ẹ̀gbà ọ̀sọ̀rọ̀ tẹ̀síìrì náà wọ́n ní bàbá wo tẹ̀síìrì náà ẹ̀gbà tẹ̀síìrì tó kó gbogbo oṣù tónù kọ̀ ní ìbúdà bá ti di tú ọ̀rọ̀ yẹn ẹ̀ ìgbà tí bàbá fi ń tú ó ní sọ̀tù ó ní gbọ́n ó ní ohun ṣèkọ́n kúlù dáìn onu ní gbogbo olùsọ̀tò láàrin ìlànà àjíyàfìlà tó bá ti ń tòwá lọ síbi ìṣẹ́ lọ́wọ́ ọba gbogbo ètò kó tí abẹ́ ìpínlẹ̀ nínú gbogbo kọ̀ọ̀kan nínú gbogbogbò yẹn ó kó sínú ó ti kó gbogbo táwọn olùmọ̀ yókù sọ sínú wà mọ̀jáìdà àbọ́gbà tí mọ̀jáìdì ó ti tiẹ̀ ọ́sà ọ̀bì àṣà òun ti ní ìtumọ̀ tó yẹ ọwọ́ pọ̀ jùlọ ọ́sà ọ̀bì àṣà ni àfọ̀rọ́dì rẹ̀ mọ́ ẹ̀sọ́ wọ́pọ̀ jùlọ nínú àwọn àfọ̀rọ́dì rẹ̀ mọ́ ìyẹn pé nínú gbogbo ìta àgbàdì nínú gbogbo tó jẹ́ ohun èsì lápapọ̀ ilé ìfọwọ́ pọ̀ jùlọ ní ohun èsì yẹn tó ti kó àìlójú báwọn èèyàn jùlọ orin ìlà ìmọ̀ orin ìdáyìí ti tú orin ẹgbẹ́ tá a bá sọ pé ohun èsì ilé ìtọ́wọ́ pọ̀ jù òun títẹ̀ tọ́rù máa ń lò òun náà lórí òun wá tú pẹ̀lú ilé ìtọ́wọ́ pọ̀ jùlọ nínú àpọ̀lù n'inu nínú ẹyọ kan gbogbogbò ohun tìkọ́ àmọ́ bàbí bàbá jẹ́ ju òun tú pẹ̀lú gbogbo ohun tìkọ́ lápapọ̀ àpapọ̀ àwọn ìjẹ́ káyọ̀ náà dàbí òun. eléyìí sì ni ìjẹ́ tó hàn jù nínú ìtumọ̀ ayà wọ́n ní wọ́n tó bá yẹ pé ohun ìdílé òun náà ni gbogbo ẹni gbogbo ìpèkọ́ lọ síbi ìbàjẹ́ àyínà wù mí mà láńkẹ́ tàbí ìrẹ́dà fún ilẹ̀ ààfin nínú nǹkan tí ò sí èméjì nínú ẹ̀ lọ́dọ̀ gbogbo ẹni tó bá ní làákà yìí pé anam dùnà dájúdájú orin kíkọ wàláhàwà àti àwọn nǹkan tí máa ń kẹ́rù tó bá ní kó mìíràn sí ọlọ́ọ̀ba ní àyẹ̀gọ́ni àbúrádì gáfù nínú àwọn tó tóbi jù nínú àwọn òkòfà ìbàjẹ́ ni àjẹ́bì àkọlùhù kí ló fẹ́ àwọn nǹkan yìí máa ń kó bá ní ọ̀rẹ́ àlùfáfúlá fún àìdíkìrìlá yóò ká ìròyìn bá lè kó òbí ọ̀rẹ́ ti ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń gbọ́ orin wàlọ́ọ̀hì wọ́n máa ń tó ìrújú kúrò níbi ìrántí ọlọ́run bá nítorí pé tẹ rí tí ẹ bá ti lo ìtọ́nà ọba fún yín síbi ìtọ́nà ọba fẹ́ síbi ìtọ́nà ọba ọ̀fẹ́ lẹ́nu ẹ lọ wo ti tàmà sọ́kùnrin rẹ̀ sọ́kùnrin rẹ̀ preferably wọ́n máa gbọ́ orin ní kẹta ẹgbẹ́ máa gbọ́ kọ̀ náà. àti pé ṣé àmọ̀ yìí pé àsìkò tó yẹ lọ́nà bíi ti ìrántí ọlọ́run bá lọ́dẹ ń gbọ́ orin yẹn yóò jẹ́ kéèyàn fọ́nú fọ́ra yóò jẹ́ kéèyàn gbàgbé ìrántí ọlọ́run bá. àtàkẹ́lẹ́ nínú ìdájọ́ ní kọ́lé jùlọ ìdájọ́ máa ń kó báyìí lọ fọ́ọ̀tù ọ̀tù sọ̀rọ̀ ọkàn yóò le ja kí ẹ bá máa ń gbọ́ orin ìyẹn máa ń jẹ́ ìtọ́kàlẹ̀ máa ń le sí ìkẹ́lẹ́ tọ́lọ́run bá. sọ́mọ́ sọ̀rọ̀ ayé ẹ̀sìn fún yàrá yìí ọkàn yóò le sí kò ní gbọ́ bọ̀ nítorí pé ṣètọ́ọ̀mù ti ṣe kí ìtọ́nù ti jẹ gàba lórí ẹ̀mí rẹ̀ ẹ pẹ̀lú orin tó ń bọ̀ ẹ̀ ẹ máa ṣàkíyèsí àwọn tí máa ń gbórin ọkọ̀ wọn máa ń le kọ́kọ́ tó kọ́ jùlọ ń bẹ fún wa. bákan náà wà á yà gbọ́ mùwù eré tó wá tó ní agbára jù àti eré tó kéré jù lóòkà sí orin gbígbọ́ tó máa ń ṣe fún ẹ̀kẹ́ ìgbìmọ̀ yìí pé sọ́ọ̀kì ṣe ìtọ́nù ní tòótọ́ àti pé ìtòótọ́ lọ síbi ẹ̀sẹ̀ ní tòótọ́ pẹ̀lú a ti fọ́. eré tó wá ní agbára jù nínú orin nínú nǹkan tí aburú bí òbẹ̀rẹ̀ mẹ́ńdálẹ̀ òun náà ni àlẹ́ ẹ̀kú kama máa ní ìfẹ́ obìnrin lọ́nà tí ọ̀bá tẹ̀lé àwọn lẹ́tọ̀ ní àyẹ̀ orin ìfẹ́ ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn orin ẹ mọ̀ ìfẹ́ lọ́mọ́ sọ́jù lápá jùlọ àwọn àwọn àwọn òfin ẹni kẹ́kọ̀ọ́ ju àbẹ́yìn ẹ̀ eh, mọ́ ní kàkàtìlẹ̀ àwọn ikọ̀ burú àwọn ọlọ́sẹ̀ ní kàkàtìlẹ̀ àwọn ikọ̀ àwọn dípò àbíkílẹ̀ mọ́pẹ̀ wàláàrí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá ti gbọ́ àwọn ìtàkàtúgbè ní dáadáa àwọn oníkọ̀ àwọn dípò ẹ̀ ẹ̀ yìí pé kódà wọ́n bá dé ní pé òògùn làwọn obìnrin padà ń gbómẹ̀ tọ́kọ̀ wà dáadáa ìjọ tó yẹ láàmú ẹni pé kọ́lọ̀ tó kà náà wà náà pẹ̀lú túnà àbájá ìkáàkiri púpọ̀ àwọn ẹni tó wà àwọn náà ti ṣègbóró párí ṣègbóró gbárí àbọ́lọ́ọ̀bà àlẹ́tẹ́lá ó tètè sáánú wa ọlọ́ọ̀bá ìdèjì sí náà ìgbà táwa bí ń ṣègbóró ọlọ́mọ ìjà padà sí ìdàmọ́ láyé ti ìbànújẹ́ ti ìbànújẹ́ lórí sọ kéde ìṣẹ́gbọ́ kéde ìṣèlú sí nípa ń ṣègbóró àmọ́ nǹkan fẹ́ ṣe máa sọ ni pé yóò máa yàwọn ìrẹnu kókó mo ṣe Yorùbá orin àwọn àwọn ńlájú ní yàmọ̀ pé àwọn tó bá wà nílànà ọ̀làjú àwọn orin ń gbọ́dọ̀ àwọn ti dìde àbára ní àhá òjìdí jẹ́ wàlọ́ì ó lè ká bẹ̀rẹ̀ sí tẹ̀lẹ̀dẹ́bì jìkọ̀ wọ́n pẹ̀lú ọgbẹ̀gbẹ̀ ọkọ̀ obìnrin ní tẹ̀lẹ̀dẹ́bì c-r-a-i-d ó lè ká bẹ̀rẹ̀ kọ́kọ́ mọ́ ha gbogbo nǹkan ní rírà ní àwọn tí ń ṣe bọ̀ yígbà yẹn ní àbí ṣe fàájì ní rírà ní sílẹ̀ ìpàdé ní pé nígbà lẹ́pàdé ń ta bá débẹ̀ ní pé àwọn orin yìí Báwa ṣe ń gbọ́, àwa tó máa ń wo, kódà àwọn máa ń ka ìwé rẹ̀ pé àwọn oníṣẹ́ máa ń wo ìṣẹ́ máa kọ́ máa ń kọ̀wé ẹ̀ jáde. Kódà máa ha, àmọ́ wá fi tẹ̀lé, àmọ́ wá fi tẹ̀lé bí ṣe ń kọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orin yìí. Mo fẹ́ sọ pé pé ninety nine percent nínú àwọn orin kàkà sì kìí orin jù náà ni. Bàbá yìí, orin jù náà ni. Kò ó ń bẹ̀rẹ̀. Bákan náà, àzínà, àzínà, jìnnà ń bẹ́ẹ̀ di orin àwọn orin Yorùbá táwọn èèyàn máa ń gbọ́ àwọn orin Yorùbá àwọn orin bàrí àwọn orin kiri ẹ́ wọ́n lọ́ ìjìnlẹ̀ mẹ́mẹ́ orin kámẹ́jì lẹ́mí àdé kọ́ńbà kan ó ti kọ́ ní ẹni pẹ́ láti láti láti eighty ló ti kọ́ ní ẹ láti ninety eight ni aha orin nígbà náà ni ẹ̀jẹ̀ ọ̀dà sáà wọ́n lọ́ orin ìjìnlẹ̀ mi ọkùn ẹgbẹ́ orin kan lẹ́lẹ̀ oní ti bíbá mi lálejò owó ti kèyí sí kí ẹ bá mọ orin ìjìnlẹ̀ ní kọ̀ọ̀kan láwù. Ilé ìjì ìdíkọ̀ wà wí ẹ́ ṣe lẹ́jí tírì sí lẹ́jí bọ́ọ̀lù ok so àwọn lẹ́jí tírì sí lẹ́jí bọ́ọ̀lù ló gbé orin ẹ̀ jáde ó ẹ̀jẹ̀ orí tí mo rọra tí mo rọra sọ ẹ wàlúwà ìjìnlẹ̀ ló ń kéde ṣẹ̀jẹ̀ ọ̀dàta kò sí ìkẹ́kẹ́ ju pé òun tó wá kéré lọ àwọn tí ń kọrin jìnnà nítorí pé sẹ́ni àdé gbóṣùkú jà ní tẹ́lẹ̀ àwọn tí máa ń kọrin ẹ̀ níbi tẹ́lẹ̀ onye ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́kadà ń ti bíjẹ́ ń ti bọ̀ lọ́kadà ń na bọ̀ ó ní irú ọ̀nà sábà na pe orin díẹ̀ ṣàfẹ́ orin náà gba láti di wéré ẹjọ́ ọlọ́ owó sàánà wa torí pé kẹrí wàláì ẹ̀rí bẹ́ẹ̀ tí ń wo yẹ ọkọ̀ já nǹkan tẹ́ wò ètò ọ̀nà kẹjẹ ní bẹ́ẹ̀dì orin ló fọ́ lọ́wọ́ àbúrà ẹ̀lẹ́tọ̀ra dàgírẹ́ ìdílé kẹrí kíní kan bẹ àwọn ẹgbẹ́ kan bẹ wọ́n tó wọ́n ní ìlú láti ẹlọ́gbọ́n wọn kíkí kọ̀ sí gbogbo àgbáyé wọ́n máa ní ẹgbẹ́ kan bẹ kíkí kọ̀ ẹgbẹ́ kíkí kọ̀ kọ́ gàdì láyé ìlú láti pírámìdì wọn ni lógo wọn pírámìdì nígbà míì ojú ẹwàrẹ́ nìkan rẹ̀ tó wà sí báyìí ó ní kọ́ gàdé o ó Ṣẹ́bára ìtọ́ta dídú kan, ó ní tọ́ta lérò, àwọn ló àwọn ibi láti mọ́ sọ fún ẹ̀ ọ́. Gbogbo àwọn tẹ́ǹkọrin tí mò ń wí, gbogbo àwọn tẹ́ǹkọrin tí mò ń wí, ẹni tó bá fẹ́ ní ẹni tó bá fẹ́ ní sí, ẹni tó bá fẹ́ ló kọnu wọn, ó gbọdọ̀ jọ ìlú ibi láti. Wọ́n ń ṣe dáadáa, kódà àwọn onílẹ̀ ń túlẹ̀ yóò báyìí, wọ́n ń ṣe, wọ́n dẹ̀ fún ní májẹ̀mú. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ jákìtẹ̀ wù yẹn, àwọn ẹ̀yẹ gẹ́gẹ́ ọ̀gá ni wọ́n lóye láti mọ́bàrà gbọ́ kó túbà o ẹ̀sìn ìmọ̀ bóyá orin làbí orin lẹ̀ ìmúgbàrà gbọ́ pé májèjáde ti wa ọ̀gá ìyà ẹgbẹ́ bá máa ń wo orin májèjáde dada májèjáde máa ń jẹ́ àwọn ìkẹta wò tí èèyàn lè dáná wò wọ́n dárí lè. ìjẹ́ bá ṣe nílé ìfọlọ́wọ́ ta òfin ìmọ̀ bẹ́ẹ̀ èèyàn lè dẹ́n kan yẹ̀wò ó kọjá májèjáde ó lè dúró bá ìfúlà tó dẹ̀ fẹ́ tẹ̀lẹ̀ sára ilé ìfẹ́ ìjẹ́ kẹta dúró ní bọ̀rọ̀ gidi kẹwàá máa lọ lẹ́bẹ̀ kẹwàá máa lọ lẹ́bẹ̀ nígbà tó dúró bí bí kọ́kọ́ yẹn gan bíbi ẹ̀rọ tó dìde padà ẹni máa fẹ́ da òkọ́ da òkọ́ kó o rẹ ọ̀rọ̀. gbogbo àwọn Bob Marley gbogbo àwọn wọ̀nyí àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀tì ìgbé níbi wọ́n bẹ ní ẹ̀yìn gbogbo àwọn pípọ̀ sẹ́wọ̀n àti Ìwọ́n ka àwọn jẹjẹ ní nínú àwọn ẹni jẹ́jì tó gbọ́n lò. Ìwọ́n lè sọ pé èèyàn báyìí ètò níbùlẹ̀ dáadáa. Ìyẹn wọwọ́ pẹ̀lú kẹfọ́ọ̀rù dáadáa àwọn ìlú láti. Àtàwọn màsìlíyà, wọ́n máa ń darí màsìlíyà fílẹ́sì. Àwọn ẹgbẹ́ kéékèèké láwọn ẹgbẹ́ múlẹ̀ láwọn ẹgbẹ́ awo àwọn olórin wà yìí àwọn olórin àwùjọ wà yìí fún àlákùn àlàbùkù rẹ̀ ilẹ̀ ló tó kọ́mọ́ bẹ̀rẹ̀ Ìpàdánà sábà fún ọjọ́ ìlú ni láti ilẹ̀ náà wọ́n ní ìpàdé kéèkéé ilẹ̀ náà ṣùgbọ́n àwọn ti padà sí ibi ẹgbẹ́ international tó kó gbogbo àwọn olórin papọ̀. Ẹ̀wọ̀n kìíní yìí kò lè yé dáadáa àfẹ́ tó bá fi rẹ̀ sí nǹkan tí mo sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin yẹn ẹ̀bí wọ́n ní ẹ̀mọ́ orúkú tó máa ń pa wọ́n alájàbàyà ẹlọ wá ní irú fún mọ́pà alájàbàyà mẹ́ta fújì ìgbẹ́rẹ́bà tó wọ́n bẹ̀rẹ̀ sí máa fi wọ́n àwọn tó rẹ̀ ní ìmúlẹ̀ ní láàrin àwọn olórin ẹgbẹ́ tó bá kú kò tó bá jẹ́ bá olórin ti máa bára wọn jà tó láyé tó bá kú ẹ̀rí ìfẹ́ gbogbo bá àwọn ọ̀dọ́ wọ́n ní àwọn kẹta tó gbọdọ̀ sí yẹ́ bí ìmúlẹ̀gbẹ́ rẹ̀ àwọn náà rẹ̀ torí kò ṣe wa ẹ̀ ṣùgbọ́n gbogbo tó pamọ́ ojú bá tó gbogbo tó pamọ́ ojú ẹ̀yìn tó ẹgbẹ́ gbòòrò fọ́mọ mẹ́yìn tí n bá yìí bẹ́ẹ̀ wà láyé ojú tèyí ojú jáde lára ìlara tẹ́mẹ̀tẹ́mẹ̀ tó bẹ̀rẹ̀ sí ti àwọn ìyá rẹ̀ mẹ́ pé lọ́wọ́ sí àwọn kò sẹ́ni tó kọrin láyé

Tẹ́lá padà ní sẹ́lẹ̀ máa ṣe máa ti yẹnu ẹmọ̀ pé ah, ìwọ́n ti dàgbà òògùn kọ̀ wá sí àká ìlú rẹ̀ tí wọ́n wà sí àyíké yìí ti dàgbà bá. Orí wà sí àyíké tí wọ́n bá fi sí ẹ̀kọ́ tó ti dàgbà. Kí ẹni rò pé wà sí àyíké tí wọ́n lọ́kọ́ tí wọ́n wà ní sí ní kọ́ sí ọmọ ilé náà ń ṣe kẹ́ni tí ò ní làkàyè. Ìlú ní òfin àti òní wà sí àyíké náà ó sì ti dàgbà ní pẹ́ pẹ́ àwọn alájà wo ẹ̀ tó méjì sí ọmọdé àti ojú ọmọdé wà àgbàlagbà ní. Ọ̀kàjánú ni. Wàláì bó bá wọn kọ̀ ní sí àgbàbá ni wọ́n tó bá wọn tẹ̀lé àyè àwọn ìyẹn tẹ̀sí tẹ̀lé àyè tí ó bá yé sí kọ̀ọ̀ká kí ló fẹ́ sọ pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ ìfẹ́ pé kí ló fẹ́ pàyọ́ mẹ́ ni pé ẹ lọ wo àwọn tí wọ́n tí wọ́n yẹ pé ní ẹ̀rẹ̀ jẹ́ àtúntà pé ní ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ tẹ̀sí ju àwọn ayé lọ yìí ẹ́ tí ẹ bá ń gbọ́ àwọn orin wọn tó kọ ẹ mọ̀ yìí èyí bá nìkú ẹlòmí ọmọ pọpọ nù wọn ẹlòmí ọmọ sọ bí ṣe ń bá àwọn àwọn àwọn ẹgbẹ́ òkùnkùn bí ṣe ń bá wọn ṣe wọn ẹgbẹ́ bí ẹ bá ṣe bí ẹ bá ṣe ń gbọ́ orin sí tó lè wà tó wà sí àwọn àgọ́ àdàmọ́ ti rè ọlọ́run ti padà ń sànú àwa ẹ̀sìn ọ̀nà sáà máa ń kù láwùjọ ìtòrí pé nígbà tó kúrò ní rẹ ìdáwùjọ ilé ó ń gorin aláì wọ́n fẹ́ sí ọlé sí ni ká ó rà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ó gbọ́ni ibi táwọn ìlú ẹ̀dí tó sí ní ẹni títà sí ìta kéde ìgbà ìmọ̀ àgbà tó fi jẹ́ mọ́sálásí ni tó ti bá bọ́ọ̀mù kò tó fi fẹ́ lè dílé ẹ́ kò sí káwọn pẹ̀lú ẹ̀ ní pé kí ní oṣù di sọ́rọ́ fún fún kálé gan ẹyẹ bí ọ̀rọ̀ ká fi bẹ̀rẹ̀ ìbájá lè mọ̀ pé kí orin àwọn ọjà kódà àwọn ọjà ń pè lórí ẹ̀sùn àwọn ọjà ń pè lórí ẹ̀sùn kí ẹrù wọn ó ní agbára wà wọ́ẹ̀ wọ́n rẹ̀ la kó òmùgbùn lọ́tàwù nítorí wípé wọ́n máa ń ṣe àlàbí síra wọn sábàrí orin kan tó bá jóde orin ní máa ń tẹ̀lẹ̀ tó bá ti wá lágbára bí ó bá lè tojú bọ ìlànà fẹ̀yàfí nìyẹn sí bẹ́ẹ̀ ni ẹ̀ka yóò tún máa rọ̀ ọlọ́run láti lè ṣàgbé lára ẹ̀jẹ̀ sí náà rẹ̀ rẹ̀ tó náà wà yóò sànù wa. ó pé àti tẹ̀síìnì ṣe ní tí mo já ìdí tú ọjà àgbà àdúgbò kò sí tó wọn ìgbà bá ní kò sí nínú àárín fún orin nípa yìí wípé àyà yìí tó wà ní ìyá yìí ní orin àyà ni àbí tí ìrọ̀lá gbọ́ kùnrin lọ́yà ẹ̀yẹ alákọ̀ọ́kọ́ yẹn nínú àwọn ẹ̀ṣọ́ orin ọkọ̀ di ìwọ̀. ọ̀rọ̀ jìnà ó ń bẹ́ẹ̀ ولذلك سير يحيى النجواني تقول هو داخل في معنى الآية orí kó sínú ìtumọ̀ àyà yìí dùkúlán àwàlíyà ó ń jẹ́ ní ìkálá ọ̀kọ́ tó kókó sílẹ̀ nínú ìtumọ̀ àyà yìí tẹ́lẹ̀ sọ́ọ̀tì ṣètọ́n ní ìkálá ọ̀kọ́ tó kókó sílẹ̀ sọ́ọ̀tì ṣètọ́n tó orin gbogbo nǹkan yòókù tẹ̀lé ni dùkúlán àwàlíyà ní kò sí alákọ̀ọ́kọ́ orin ọbọ̀ tìmọ̀ àyà yìí. wọ́n wà ní hàzà Nígbà tó jẹ́ pé ó rìnlẹ̀ látọ̀rọ̀ ẹ̀bùn Màkàrún, ọ̀bí ọlá ẹ̀sìn. Ànáwó kọ́ọ̀lù, ó sọ pé ilé àlùbínà orin tí kọ́ ẹ̀wò yẹn. Lúndì tún ní pápọ̀ tó kọ́. A máa jẹ́ kí ní pápọ̀ wù nínú ọkọ̀ ẹ̀yà. A máa mú ní pápọ̀ wù nínú ọkọ̀ ẹ̀yà. Àmà yóò fi tún máa àlùbákọ̀lá. Ẹjẹ́ bí omi ṣe máa ń mú irúgbìn wù láti nulẹ̀. Ẹjẹ́ bọ́ yẹ́ pé tó jọ bá bẹ́ẹ̀ bí ṣe máa ń jáde yẹn bí irú ṣe máa jáde tó bá wọ̀ sílẹ̀ yẹn bẹ́ẹ̀ ni nìfà bẹ́ẹ̀ lórí máa mú nìfà kì jáde ní ọ̀kan yẹn ní máa mú ọ̀kan yẹn wọ́n máa dókè rí yìí. bá rèèyàn tí máa ń gbọ́ orin dáadáa kò kò ẹ̀ ní yẹn bínú ẹ̀sìn ó ti ẹni tí ọlọ́run pẹ̀lú ẹ̀sìn máa ń ẹni bá ní kó tẹ́lẹ̀ fẹ́ẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ máa tẹ̀sí dáadáa inú gbọ́gbọ̀rọ̀ sí ní ìwọ̀fún rẹ̀ tí ò máa tí ò máa táà ní máa rí òní orin gbígbọ́. Bàbá ti rí ẹ̀sìn ń gbọ́ orin, àmọ́ àárùn sílẹ̀ ti ń gbọ́ orin, ẹ fura sí abẹ́ ìlú Faransé. Àwọn fura sí à. Ah! Ìgbà tí yóò pé kódà bẹ́ẹ̀ bá rí ti ń parọ́. ni ti ń gbọ́ orin. pé kí ah! ẹ̀yìn nílẹ̀ ẹ̀ka tí ń gbórin àkọjá ní tí ò lórí lórí ẹ̀sùn tó báwọn tí ń kọ́ náà àwọn aláìsẹ́lẹ̀kùn alùsùn náà èèyàn wo àlejò ọlọ́run wo ní kọrin náà báwọn àlejò ọlọ́run wọn náà fi jọ ìwúrọ̀ àwọn sàhábà ní kọrin ẹ bá wo gbogbo ìmọ̀ màmá ìmọ̀ ìmọ̀ ìmọ̀ màmá ìdí ìmọ̀ lẹ́ti gbọ́ àwọn àwọn àwọn àkọ́mọ́jẹ rẹ̀ lẹ́kọ́ ìgbòlẹ̀ ti gbọ́lẹ̀ fún àwọn àfẹ́ẹ̀kù lẹ́yìn tí wọ́n pé lẹ́yìn náà fi ń ká àkókò kọ́kì lẹ́sùn ìgbòlẹ̀ ti ní kẹ́gbẹ́lù kẹ́gbẹ́lù sẹ́yìn ìkájọ́rọ̀ ìjàká máa lò ní orin náà báwo lórin jẹ́ máa ṣe tó kò séèjì àwọn olórin làbẹ́ríkà sí níta ìmọ̀ wáyé ti ní làbẹ́ríkà sí níta nǹkan ló fi gbọ́ ni àbíbá mùsáfì yìí àbíbá mamadu àbíbá mabu hanifa àbíbá ọ̀wọ́ ní kò séèjì sí làkàlà àti nkùn yẹn ẹni Kálẹ̀ nínú àwọn tó ń jẹ́ àfẹ́ẹ̀sì lónìí, lọ́pọ̀lọpọ̀ àwọn tí ń jẹ́ lọ́rin láfẹ́ẹ̀sì, ṣé iná ìgbà láàbá àtàwọn tọ́jà àbájú nínú àwọn tí àtàwọn tí èso àpá lẹ́yìn ọ̀gá láàbá nínú wọn. máa Àwọn tí wọ́n jẹ́ ń bá àbá òun jẹjẹ ní láwọn oní àwọn ọ̀gá láàbá yẹn. Ṣé nínú wọn ẹlẹ́sìn ni àbẹ́ni báwọn èèyàn rò pẹ́lẹ́sìn ni ẹ tọ̀rọ̀ yẹn ẹlẹ́sìn ni àbẹ́ni báwọn èèyàn rò pẹ́lẹ́sìn ni wọ́n máa ti àwọn yẹ àwọn tó kan ṣe kan mọ́ iná lọ́padà ẹ èdè lọ́padà mistake lọ́padà èdè máa di èdè máa lọ́wọ́. tó ń padà já tó ní kíkọ. Kìí fi ń tẹ́jọ́ fẹ́ bí òun náà, àdíjọ́ fẹ́ yìí rẹ̀ ń tẹ́jọ́ tó wá ní ẹ̀rẹ́ ìdíjọ́ lẹ́sìn, kìí ṣe fún ìlú òfẹ́ kọ. Ó ń yíwọ́ ní bí tó lè kéwú kọ́mọ̀ ní kéwú kíjá. Ní tó wà náà, kí kéwú kéwú kéwú wẹ̀ yẹn lòmí. Ẹ lọ́padà wà dá tó ní. Bí ẹ̀ yí kẹsì kan mọ́, ó fi bọ́ lọ́wọ́ fún olóhùn tó dùn. Ṣé bá bẹ̀rẹ̀ pàtàkì? Kìí ṣe ìyẹn kan tí ó ní bíbí kan sí orí ẹ̀pẹ́ kan human bond kódà wo obìnrin nínú wọn ẹlòmíín nínú wọn tí wọ́n máa ọkọ̀ gbé abẹ́mẹ̀ nínú àwọn obìnrin tí ń kọ ìsìlámù ọ̀gẹ́ ni o káwọn àgbà àwọn tí ń àwọn yẹn lè fi àwọn alájà alájà ní yẹn ó lè fi wọ́n àwọn yẹn ò ọmọ rẹ̀ tẹ́lẹ̀ wọn mẹ́fà ìdí ìgbà tó wọ́n fán tó wọ́n náà wú bí ìdí ìgbà tó kẹ́lẹ̀ ìbọ́ tó láì wọ́n lọ́nà sí ní kọ̀rẹ́ àmì ọlọ́run ló kà lọ́wọ́ àti gbogbo orú àwọn irú àwọn ìdíje ayé táwọn wọ̀nyí ìṣe òní ìmọ̀ wọn ta tẹ́tẹ́ ẹgbẹ́ lọ́dá nínú àwọn akọrin yẹn wọ́n ta jímọ̀ pẹ̀lú tẹ́tẹ́ ilé ìtàn tó kùkù ìgbà pọ̀ níbi tálágbà lónìí bàbá ìjẹ̀bú ló ti jẹ́ ẹni o pé tọ́lá ń sọ ìṣe bàbá ìjẹ̀bú ẹni tó àti ìbùjì ní bàbá ìjẹ̀bú jẹ́jẹ́ bàbá ìjẹ̀bú kọ̀nẹ́tì ní nàbá wọn ìkó orúkọ bá orí láyé gbogbo àwọn èèyàn wọ̀nyí àwọn tí ń kọrin fún àwọn àtàwọn àmì kọjá àwọn olùfà ń kọ́gbọ́n bẹ́ẹ̀ àwọn tí ò lọ́gbọ́n bẹ́ẹ̀ tí ò lẹ́kọ̀ọ́ ni wọ́n lọ́wọ́ ń sànù wa. náà ilé ìdájọ́ máa ń jẹ́ pípé nínú ayà yìí láti mọ̀ wípé bẹ̀rẹ̀ ìlú ń bẹ tó ga nípa ìpínlẹ̀ wọ̀ orin kódà àwọn olùgbọ́n tí ò bá sí àyà ní ìmá ní Al-Qur'an tí ò yẹ sí ilẹ̀ nínú má ní ìmá nínú súnà ẹ̀bọ̀ fún ẹyọ kata àárín yìí tó ti kó fẹ́ni tó bá ní kàṣe láti kọ́ lóko orin ìtàkọ́ jẹ́ àwọn ọmọ àmọ́ àtúntà àyà ní ilẹ̀ àyà ní ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ ní ìfàfẹ́ wí. òun wà nínú sọ́ọ̀tù Luqman àyà ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀kẹjọ nínú sọ́ọ̀tù Luqman. ọlọ́run bá wà mílẹ̀ náà ti máa yẹ sẹ́yìn láwọn àdìsí yorùbá ìṣẹ̀lẹ̀ ìlà yorùbá ìṣẹ̀lẹ̀ أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها وكأن في أذنيه وقرا فمسكيه بعذاب أليم حي أيها النصرة الأخبار ثم خلعته على الأنزل لا يليك فشلك الجو آية أي lára áyà tí ó tako wọn yí gbọ́n náà kọ́sọ̀ wọ̀nyí. náà ẹgbẹ́ tí wọ́n kó wọ́n kó wọ́n sìn ti àgbọ́yé àwọn olùmọ̀ nípa tẹ̀sí nípa àyà yìí. Alákọ̀ọ́kọ́ àwọn apátọ́lọ́ àwọn ìjọ̀sìn wọn nípa iye sẹ́yìn tó wà nínú àyà yìí, òun náà ni àṣìwọ́wù náírù kì sọ́nà. Wọ́n ní iye sẹ́yìn tí wọ́n bá sọ pé ìṣọ́rọ̀ iye sẹ́yìn fún ẹgbẹ́ sí ìyára nǹkan. Sí ìyára ìṣọ́rọ̀ iye sẹ́yìn òun ni àṣìwọ́wù tó wà tẹ̀lé nílà ẹ̀rọ. Kára nǹkan gbà mí pẹ̀lú pé a kà á lẹ́tà lórí ẹlẹ́ẹ̀kejì, a rà á nìyẹn nínú èdè nínú nínú lọ́kọ̀dọ̀ lágbáwá. Tó o bá fi lè gbọ́ lápò nǹkan tó o kàtẹ́ nǹkan lẹ́tà lórí ẹlẹ́ẹ̀kejì, wọ́n lọ ra nǹkan tó ọ̀kà lẹ́tà wò nínú àgbékalẹ̀ lágbáwá. Àwọn tó bá wọn àwọn tó bá olùmọ́ ní rẹ̀yẹ̀ sẹ́yìn ní báyìí, òun náà ni àtìlẹ́wọ́ màrú bíi sámà. Òun náà ni yíra nǹkan tó gbajúmọ̀ táwọn fowó ra nǹkan yẹn, wọ́n ní nǹkan tí ó túmọ̀ sí bí yẹn lórí eléyìí báyìí dẹ̀ ní wọ́n gba àwọn ẹ̀gbà wa ọ̀rọ̀ tẹ́lápọ̀lá Ànábì sallallahu alaihi wasallam wípé Ànábì sallallahu alaihi wasallam wípé àbí ẹmọ́jẹ̀ ohun lẹ̀ lọ sílẹ̀ yẹn nítorí àsìkò wa ó ti lọ jẹ́ mẹ́ta lọ́yọ́ mọ̀ yọ́n lẹ́lẹ́ ni pé àṣìrọ́hùn bí báyìí nígbà tí kò làá fẹ́ lò wọ́n ní àṣìrọ́hùn tí ó wà mẹ́rù fún àṣẹ́sẹ̀ lówó ni

tòjẹ̀rí ìtàn wa kò lálàáfíà pé ìfẹ́ wò sí kàn lórí ẹ̀ka sí ìlàlàáfíà tí ó dẹ̀ tó bá nǹkan sí à ń sọ ọmọ nítorí náà lè máa lọ síbi tí ó bá dá ọ̀sọ̀ mọ́. àwọn nípa ẹgbẹ́ yìí tún máa àṣìrọ̀ òun báyìí orí ẹ̀yọ̀ náà yà kárọ̀ lára ìtàdí ẹni tó bá ta àwọn aláwọ̀ ìtàdí àwọn ọ̀rọ̀ eré àwọn ọ̀rọ̀ tí máa ń kó ìrújú báyìí tí máa ń kó ìrújú báyìí ẹni tó bá ta ẹgbà ẹ wọ́n yà tó tó sì nífẹ̀ẹ́ rẹ̀ irú ẹ̀ náà ẹni tó ń gbàlẹ́ òkèlú yẹ sẹ́yìn láwọn ìhàdí adébẹ̀yì ìrọ̀wù nígbà ìsọ́gbàlẹ́ òun náà ni òun náà ni ìṣìyà òun náà ni títẹ̀ pa láwọn ìhàdí lórí ọ̀rọ̀ tó sàǹfààní àwọn tó sọ lórí eléyìí èyí wọn lọ pàtàkì àwà قل ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم قل والله olóòfọ́lọ́ ọba múra la'allahu allah tí kọ̀ fílì máàlá ó ní òun fọ́lọ́ ọba múra ìrọ́hùn bí báyìí ó lè ìdíra ní tó yẹ sí rẹ̀ kan ní owó kàkà nínú ìfẹ́ rẹ̀ tó sí tó ti wọ́n ní bíbí áfìlmọ́kù mi lọ́gbọ̀n lẹ́rẹ̀kì ó tún fún ọmọ èèyàn ní àlò àyà káwọn àdíyìí tàbí wọ́n lọ ra ọ̀rọ̀ bú ọ̀rọ̀ bàjẹ́ àdá àyíkì ha ìjẹ́rìí kó nífẹ̀ẹ́ ọ̀rọ̀ bú kó nífẹ̀ẹ́ kọ́kẹ̀ta ọ̀rọ̀ bú ọ̀rọ̀ sí ọ̀dá lórí ọ̀rọ̀ òdodo wà máa yọ gúrù àti tí ó kó nira báni kọ́kẹ̀ta rẹ̀ àdámà Ìlú ẹni báyìí, lẹ́yìn bá ti lè tẹ̀ta tí ó kò nira báyìí léṣe nǹkan fi máa ń fà ní. Àbíyàn èèyàn tẹ̀ta ọ̀rọ̀ tí ò da léṣe ọ̀rọ̀ tó da ọ̀rọ̀ òdodo. Ìlú ẹni ọ̀rọ̀ ọ̀rọ̀ ó tẹ̀ta rẹ̀ lórí ọ̀rọ̀ òdodo. Ìlú ẹni báyìí ó ti ó ti ra nǹkan yẹn nìyẹn. Ó ní tó túmọ̀ sí nìyẹn. Bákan náà, àríwá olùmọ̀ náà, èyí náà rí fún tí wọ́n tún pọ̀ pọ̀ ti tẹ̀ta sí ọ̀tá àdàbò nígbà ní àlùwàrọ̀ òun náà sọ pé ìṣòwòrò ìṣèlú ní nípa tí ìyẹn bá nípa tí nǹkan yẹn ó túmọ̀ sí kó ra nìyẹn. àdìmọ́wò kó ra nì rọ́ṣùmọ́ ọlọ́run kàyàlà bàbá wa yẹ sọ̀rọ̀ lórí nǹkan yìí wọ́n ní wà áwùlà àwọn ilé yẹn ń di ìṣòwò àbọ̀ wọ́n ní ilé ìtọ́kọ̀ rẹ̀ jù lọ́dọ̀ ìtumọ̀ rẹ̀ ní àṣìyọ́ wùlẹ́bì húwá ìsìlámẹ̀ wọ́n ní òun ní rírà jẹ́ tó yẹ pé ó ní ti pẹ̀lú kápù húwà wọ́n dárí ka á lẹ bẹ́ẹ̀ nípa húwà azharu máa ní yìí wọ́n ní torí pé òun lọ́ hàn sí èméjì ń bẹ̀ lórí àwọn ìtumọ̀ méjì ni wọ́n lórí lórí. Ìtumọ̀ alákọ̀ọ́kọ́ òun ni gbọ́dọ̀ ọmọ tó sọ pé ìnà lẹ́bí ẹ̀sẹ̀rú nàbí àdìláhì wà ìmáàlì ní tọ́mọ̀nà kọ̀lílà. Ẹ̀dájú àwọn tí wọ́n ń rà àdéhùn ọlọ́ọba àti àìmáàlì àtàwọn ìbúra rẹ̀ tó ń rà pẹ̀lú owó kékeré. Ẹ̀rí tó ní báyìí bí àwọn ayé mẹ́. Bákan náà wọ́n fi owó kékeré wọ́n fi ra àmì ọlọ́run bá wọ́n fi ra àyà ọlọ́run bá ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ìtumọ̀ ìṣèrọ́wọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹ̀rí pé ríra ilé yìí báyìí sọ́sọ́ fún wọn ra àdéhùn ọlọ́run àti ìbúra ọlọ́run bá ra pẹ̀lú kékeré tí wọ́n fi wọ́n kó lọ́jà lọ ra àdéhùn wọn àti Ẹlẹ́ níbi ẹlẹ́kẹ̀ẹ́jẹ́ ìfẹ́ òbí àyàtìlá, wọ́n lọ fi owó wọ́n rà pẹ̀lú wọ́n ra àwọn ayàrọ̀ ọba, wọ́n rà sámàrẹ̀ pọ̀lílà ní owó kékeré, tí wọ́n ra ayà Kùránì lówó kékeré ni. Kìlì mú ra, pé wọ́n kó kékeré lọ sọ́jà láti lọ ra ayà Kùránì. Ìfọ́n ìgbàlódé kéde tìrọ́rù kakowóra lẹ́gbàá yóò rí báyìí, ayà Kùránì jẹ́ wà lórí tìrọ́rù báyìí. Ẹlẹ́kẹ̀ẹ́jì, òun náà ni kó lọ́wọ́ àtọ́ يشترون الضلالة ويريدون أن يذلوا السبيل قال لي النبي وهو قيل كده أقولي مثلا لنوصير عليه يشترون الضلالة وما هو عنه وما عنه سبب وده يشوفه ولا جلات جرى عنه ها يقول وجا ولا تنفع ẹ ló kọ̀kọ́ dàbí ní àánú kí èyí ni a wàyòrì jù náà ń tẹ̀ fún ìjùsẹ̀lì ìlà kúrò ní ìtajà ẹ̀fẹ́ lọ́dọ̀ yín àwọn tá a wù yìí tó ń fẹ́kẹ́ sọ lùkú lójú ọ̀nà. èyí ni báyìí àti ọ̀hún nínú ìtumọ̀ yìí àti ìṣèdáàlù ni a fi ń kẹta àárọ̀ nǹkan àti ìṣèdáàlù. sọ́dọ̀ jẹ́ pé ńgbà míì ní táàbì pààrọ̀ nǹkan ńgbà míì ní táàbì pààrọ̀ ara wọn a máa jẹ́ nǹkan ayé ńgbà míì táàbì nǹkan ayé pààrọ̀ nǹkan ìṣèyàmà. ìgbà míì sì ní a máa jẹ́ táàbì nǹkan láti nǹkan ṣe nǹkan ẹ̀sẹ̀ pàrọ̀ ara wọn. Pápá jùlọ, ẹjẹ́ bí ojú ọ̀nà, àfojú ọ̀nà ẹ̀sẹ̀ pàrọ̀ ojú ọ̀nà ẹlẹ́kejì. Fún bàtí bàtí èèyàn bá ti wá lè ta ẹ̀sẹ̀ lẹ́tà. Àbẹ́yẹn ta ẹ̀sẹ̀ kan lẹ́tà lórí ẹ̀sìn ọlọ́ọba. Kò yíra ní ó ra nǹkan yẹn nílẹ̀ ó dẹ̀ ta ètò bí ó ti sílẹ̀ ìyẹn tó ti jẹ́ nǹkan ti sílẹ̀ tó wá mú ọ̀nà míì tó mú tó bá ọ̀nà míì mú tó gbọ́nà kan ti sílẹ̀ ọ̀nà tó bá mú yẹn á rà ọ̀nà tó pa sí yẹn á sọ̀kọ́ ẹ́ ilé ìlà làwọn ìtumọ̀ tó wá bẹ̀. tó sábà tó wá lè mi ní ìbáyìí ajẹ́pẹ́ nǹkan tó wá kù ní pé wípé ìtumọ̀ ìtìlúbù kòhán ọ́tàkó ọ̀nà ìṣẹ́ kòhán nígbà bá ní sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn tó yẹ láì nìkú. Náà bábá tí wọ́n mọ̀ yìí pé iṣẹ́ tó ní ti rọ́ọ̀mù ní báyìí òun ni pé káàpù kẹ́kẹ́ láti pàrọ̀ nǹkan ẹlẹ́ẹ̀kejì àti káàpù kẹ́kẹ́ lẹ́tà létí ẹlẹ́ẹ̀kejì ọwọ́ ku láhùn àdì kí lẹ́gbẹ̀rẹ̀ àdì kì í báyìí kálíbà máa kálíbà lọ́wọ́ yára rẹ̀. Abọ́dá wo ìmọ̀ nípa tẹ̀sílì wọ́n ní àdìsí tọ́lọ́ ọmọdé kẹ́lá gbàlérò yìí pé wàmílẹ̀ náà ti mọ̀ yẹ òun náà ni àgbìnà wọ́n ti ti máa ìlàhù orin kíkọ àti orin gbígbọ́ orin láwù tàbí ìsọ́wọ́ bàbá ìsọ́wọ́ kan bá orin kíkọ àti orin gbígbọ́ ni. àwọn olókọ̀ bẹ́ẹ̀ àwọn yẹ́ gbà wá tọ́wọ́ tọrọ kàrí ìdìbò jùbẹ́rẹ̀ al'adì sọ̀hádà albákiri annahu sẹ́lẹ̀ abdullahi ibn masarau وهو يسأل عن هذه الآية أو هو يسأل عن, عن هذه الآية وهو يسأل عن هذه الآية أبائي ويا رب عبد الله بن عباس عبد الله بن مسعود nígbà tí wọ́n ń dílé rẹ̀ nípa ayà èyí tó kọ wípé ومن الناس من يستجي له الحديث ليضل عن سبيل الله بغير علم فقال عبد الله عبد الله بن مسعود wípé له الحديث طلب عليك له آية Ìgbà tí wọ́n bí lè rèé kí ni sọ́wọ́ wà nípa lágbà lérò pẹ̀lú ayẹ̀ tó ní àlùfẹ́ náà orin ni o. Abdullahi Masoud yìí, òun ni mo gbọ́ wípé òun ni Sọ̀hábí ẹlẹ́ẹ̀kejì tó mọ ìtumọ̀ Sọ̀hábì jùlọ. Ọmọ tí ó wà lẹ́bi sọ̀rọ̀ lọ́rọ̀ sílẹ̀ mi. Kódà Abdullahi Masoud, ó gba àlùkò àrùn nínú àlẹ́bi sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ àti túmọ̀ rẹ̀ báyìí. Abdullahi Masoud sọ pé ọmọ ti kọ́ àwọn òní ti gbà áyà mí lẹ́nu àmẹ́jì táwọn òbí gbà á bọ́ọ̀rọ̀ ti ẹ̀kọ́ wọn ṣe àwọn ọmọ ṣe dáadáa àwọn ó sì mọ ìtumọ̀ rẹ̀ látọ̀dọ̀ àmẹ́jì kan lọ́sọ̀rọ̀ àmẹ́jì ọgbà rẹ̀ fáwọn. bákan náà àwọn ọmọ ìbò láàyè ti sọ àti tí láyà yẹn ń sọ lé lórí. Báwọn ṣe gba gbogbo Kùránì kálẹ̀ lọ lẹ́yìn kan wọ́n sọ́nà mi, àkúrú ti lọ́dọ̀. Náà, ìgbà tí Abdullahi bin Mas'ud wá ń tú àyà yìí, ó ní orin ni, ó ní wà lẹ́yìn la ilaha illahu, ó ní mo fi ọlọ́wọ́ bá búra, wáyé dé kò sí ẹ̀rẹ̀ yẹn tó tọ́ láti máa jókè fún lẹ́yìn rẹ̀, lẹ́yìn òun ọlọ́wọ́ bá nìkan, ó ní mo fi ọlọ́wọ́ bá ìbúra, orin lọ́wọ́ bá nìkan láwùjọ nínú àyà yìí o, yọ̀rọ̀ jídù ha sàlá àtàbàrọ̀, ẹ̀ẹ́mẹ́ta ayé Abdullahi bin Mas'ud rẹ̀ pé, ó ní òun fi ọlọ́wọ́ búra, òun fi ọlọ́ọ̀bá búra òun fi ọlọ́ọ̀bá búra oore lọ́lọ́ọ̀bá ti kẹ́ra wínú ayẹ̀ àbùkọ́ ìlú masoud sọ hábì ni o ẹni tó ké ìtura lùkúrá lọ́dọ̀ àlẹ́bí sọ̀rọ̀ náà sọ̀lá ọwọ́ ń fi ọlọ́ọ̀bá búra wọ́n wọ lọ́wọ́ bẹ́ẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ tí wáyà yìí lọ́nà míì á ń gbà wọlé yàtọ̀ fún ẹ̀rọ sísọ ìwọ lọ́wọ́ wọ́n lọ gbọ́ àbúrá yìí ju àbúlá dùn àbúlá lọ́nà náà. a fẹ́rí hadithi yìí àdìmọ́mù kọ́bárì gan àwọn náà ń gbé jáde nínú tẹ̀síwò kọ́bárì wọn sábàlú nínú tẹ̀síwò kọ́bárì àbàmì ẹ̀mọ̀tí náà lẹ́lẹ́ jẹjọ ẹ̀jẹ̀ fábọ́nàmù ti fábọ́nàmù káàkiri fọ́ọ̀tù ní fábọ́nàmù káàkiri. Yàrá ìtù yìí, wọ́n tún kọ́ látọ̀nà bòmí náà látọ̀nà bí wọ́n yàtọ̀ fún ọ̀nà àjàkáyì. Náà, bákan náà bí Abdullahi bin Abbas ṣe kú yìí, bẹ́ẹ̀ náà ni Abdullahi bin Mas'ud bẹ́ẹ̀ náà ni Abdullahi bí Abdullahi bin Mas'ud ṣe kú yìí bẹ́ẹ̀ ní àbá àbìnà sí àdìmọ́mù ìjẹ̀rí ìlọ sọ́ra yìí àdìmọ́mù ìjẹ̀rí ìlọ sọ́ra yìí àwọn náà tó gbé jáde lọ tẹ̀sí wọn. wọ́n kọ́ ọ́dà àjẹ́kànnà àbúkùnrin kọ́ ọ́dà àjẹ́kànnà àyè bùn àbá bùn àbù àlàfọ́ àǹfààní bùn يقول من الناس من يستمع له الحديث قال الجهاد هنا قطيع أوريني أوريني رضا الله الكلام بعد يروح الرواية جبنا عباس ثم قرآن الجلو òun lòun náà tuntun báyìí kẹfìrù tó wọn náà bí kò yàtọ̀ sí eléyìí tí ìbùnú màtó dìdú tó èyí tó wọn ni jábìrì bùnà àdìlá jábìrì bùnà àdìlá nínú àwọn sọ àbà tó wọn náà nímọ̀ ní àrùkù àrùn ní tó wọn ni jábìrì bùnà àdìlá bóun náà ti túwá yẹ yìí yẹ ẹ àyìnbá mọ̀ fọwọ́ tó ń gbélé náà wà ní ìtòkìrì wọn wà ti sì máa ìlàwù bí abdullahi masu de tu yẹn gẹ́gẹ́ pé oore ìfẹ́ títọ àti ẹmọ ẹtúgbó òun láyà yìí fún ọdún ìfẹ́ ní jábọ̀ ní abdullahi ti tu bẹ́ẹ̀ náà ni mujahid náà ṣe kú ṣe abdullahi ni oore ni ayà yìí ń bá wí ẹ́ eléyìí báyìí òun ni ìfẹ́ sí àwọn olùmọ̀ nípa tẹ̀sí náà ti tú ayà yìí òun báyìí kù náà a nítorí àsìkò òun ni wípé ayà yìí inú àwọn ayá inú àwọn jẹ̀lì tó ń tọ́ka sí wípé orin gbígbọ́ nǹkan tí ò dáa ni orin gbígbọ́ ìtọ́lọ̀ ọba àgbẹ̀kẹ́ láti ilé ìwọ̀n ni nínú ayá bákẹ́ náà òun náà ni ayá tọ́lọ̀ ọba àgbẹ̀kẹ́ sọ wípé nínú sọ́ọ̀tù ní sọ́ọ̀tù nẹ́ẹ̀tì wà á ń tún kànídù wà á ń tún kànídù tó ní ààyè yìí nínú ayá ẹ̀ náà tábàlọ sí tábàlọ wo tábàlọ wo tẹ̀síìrù àyìnbámu fọ́lá yìí káàdì àwọn tẹ̀síìrù ìdìlẹ̀ tẹ̀síìrù àwọn wọ̀nyí náà bájẹ́lẹ̀ àtẹ̀síwò àbáwọn àìkòtòrì àwọn náà mú wá wípé lápọ̀dọ̀ ìbìnà àbá wípé ìdí bàbá àdìgbà tó náà ń tú ayẹwà ń tún sàrìdú ó ní orí ẹ̀yìn àlùfínà orin gbígbọ́ ni ìṣòro ìríyà nínú èdè ìṣòro ìríyà àlùfínà wù náà pẹ̀lẹ̀ ó ní ìsúmẹ́lì ìlànà ìsúmẹ́lì ìlànà pẹ̀lú àyíkì yìí ìtumẹ̀ ní pé wọ́n nínú ìlànà táwọn dábàdá sábàdá wọn fẹ́ kọrin ti mẹ́jì ìlànà so wà á tún kàrí dùn ní táyà ilé òun náà orin lòun náà kọ nínú àwọn àyà tó fi orin léwọ̀ òun náà ní ayà yìí náà wà pé bá ní tù àyà tó pọ̀ jẹ̀dí mi náà jẹ́ pọ̀ láti inú àdìpọ̀ náà sallallahu alaihi wasallam tó àbùmá àti tó ti lọ gan pé bá ní tù tù eléyìí àsìkò wa tó àkùnrin àkótó kọ̀ọ̀rù gbogbo tí ó jẹ́ tó kílò dáadáa ṣe sọ láàárọ̀ ní látàárọ̀ ní pé oríṣiríṣi àyà lọ́pọ̀ náà kò áàl eré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àyè ráyè lẹ́nu bàtà kò yẹ láyé tòun bákan náà inú àdìsọ alẹ́ nìkan lọ́wọ́ sọ́nà àdìsọ pọ̀ rẹ pẹ́tẹ́ lálẹ́ nìkan lọ́wọ́ sọ́nà tó fi ń ṣe orin gbígbọ́ tó fi ń ṣe léèwọ̀ fún wa kò yẹ láyé tòun a eléyìí báyìí kò sí nǹkan tí ó rújú lẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ tí ọlọ́run kí máa tẹ̀lé àyè dáadáa nípa wípé orin gbígbọ́ o àti orin kíkọ àrọ́ ọ̀mùnrin kọ́dà nínú àwọn àgbà yóò dùn ní ìlọ́wà nínú àwọn ìfẹ́ ńláńlá lọ́wà tó yẹ bí pé yóò mú ìyàwó ọ̀nà lọ́dọ̀ bí rẹ̀kìyàmà yóò mú ìyàwó ọ̀nà lọ́dọ̀ bí rẹ̀kìyàmà ìlú oníwà tó kọ́ àwọn ọ̀dà fún kálẹ̀ nǹkan wa. ọ̀nà méjì pé ìṣẹ̀rí àti yọ̀ǹda fún wa kálùbù kájà kọrin kákọrin kálùbù sí ọ̀nà méjì péré ni nígbà tá a bá ń ṣèyàwó àti nígbà tí a bá ń tọdún. àwọn olóde ẹ̀kọ́ ni yẹn àwọn olólùlù yẹn àwọn ọmọ tí ń pè é lóbẹ̀rẹ̀ àwọn ọmọ kéékèèké obìnrin owó ni wọ́n kọrin ni wọ́n jẹ́ lùlù ẹ́ wọ́n àjẹ́ ní kọ́ ní àárín àwọn ọkùnrin wọ́n máa kọ́ láàrin ara wọn káníkò pé jọba àwọn ọmọ kéékèèké obìnrin ni wọ́n máa kọ́ ni wọ́n máa lùlù wọ́n máa kọ́ láàrin àwọn obìnrin àwọn obìnrin wọ́n máa kọ́ àtàwọn obìnrin kéékèèké àtàwọn obìnrin àgbà tí wọ́n lọ ní ọkọ ẹ́ àwọn máa kọ́ láàrin wọn ọ̀nà méjèèjì yìí nínú tẹ̀rí ẹ̀rí ẹ̀jẹ̀ ń bẹnu bùkọ́ àti mọ́tì tó bá ti lè kọjá rẹ̀ lè kọ́ rí ní lulu wàlúwà ìlú ló ṣe èsì lọ́wọ́ ó dàgbà máa lọ́wọ́ dẹ̀ nílùú yẹn mọ̀rọ̀kọ́ ara yìí débẹ̀ ni kí bẹ̀ gbá àwọn olùmọ́tẹ́yọ̀ dẹ̀ níbi tó ṣe ń gbà sí àgbà tí àbúkọ́ sì délé tó rí àwọn ọmọ kéékèèké tó ń kọ nínú yàrá yàrá ẹ̀ńtà lọ́jọ́ ọdún ó ní àdìlẹ́gbẹ́rì ah, ṣe fọ́ọ̀lù ìrètí nàbí ìkọlọ́lọ́ Nígbé àgbóyé tó ti wà lọ́dọ̀ wọn yẹn, àdébà tó wọ́n sọ fún pé, Alẹ́bì ní Dàẹ̀hùn, tí wọ́n lẹ̀ jẹ́ náà mẹ́kọ́ lọ. Onípa ilẹ̀ ní kúlẹ̀ kọ́mì lẹ́yìn, ẹ̀yìnjà, ilẹ̀ ní kúlẹ̀ kọ́mì lẹ́yìnjà, gbogbo ìjọpálápátá ni wọ́n ní ìjù wọn lọ́dọ̀ wà á gba ìjù náà, òní ti lọ́jọ́ ọdún tiwa náà. Yẹn ni pé, ilé ìbáyìí kọ́ lásìkò yìí, àmọ́ kọ̀ tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bó ti mà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn ìgbẹ́ lásìkò ní àkọ́kọ́ jíjọ ọdún ni àfàǹfààní ẹlẹ́ ẹ̀yà yọ̀ǹda rẹ̀ fún ọ̀rẹ́ àmọ́ yóò jẹ́ lára àwọn kéèké bẹ́ẹ̀ náà tó rẹ́ni fún náà tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ náà lásìkò ànábì ní fáwọn tó bá lọ ní ọkọ àwọn ọmọ kéèké ló dẹ̀ máa ṣe ṣéèṣì àwọn obìnrin gbajúgbajúgba ẹlẹ́ẹ̀kejì ni pé nínú sẹ̀ríà ṣéèṣì àwọn obìnrin kan ti gbajúmọ̀ pé à ń kọrin nípa obìnrin kan ti gbajúmọ̀ pé à ń kọrin èyí tẹ́ẹ̀tẹ̀ ni wọ́n ṣe pé àwọn ẹ̀yà wa kiri kan àwọn tí wọn orin táwọn máa ń kọ orin ìjọ ìyàwó ni kéèkó ń yà kódà ìdè ìdẹ́sìn ẹ̀kọ́ ọ̀mọ́ gidi jẹ́ amẹ́yìn ní láwùjọ ìjẹ èyí tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú àwọn kọrin rí bá nìkú lọ́wọ́ bàdé kí wọ́n kanú wa wọ́n kà kóra wọn jọ wọ́n máa kọ́ máa ṣe máa kọ́ máa هذا والله اعلم وصلى الله وسلم على àwọn tí àyè fún pẹ̀lú àwọn àyè tí wọ́n ti rán nípa àwọn ọdún tí ó wà láti àwọn ọdún láti mọ̀ ní ọlọ́run àti ìṣẹ́nà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdún tí ó pọ̀ ìdájá tó ń wọ́n wá bẹ́ẹ̀ ni wọ́n ti dájá lọ́wọ́ ẹ̀yà ní ìdúnnà àwọn tí wọ́n bá lọ́wọ́ àti wọ́n bá lọ́wọ́